أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أعداء وقت قفوا الله الحمد لله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwà Muhammad sọlọ́lọ́ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà dídí ọjọ́ ìgbóni àkèyàmọ̀ ààbẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí àwẹ̀ Ramadan bí ó ṣe ń súnmọ́ wa táwa náà ń súnmọ́ ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú àwọn tí yóò gbà jẹ́ ká wà nínú àwọn tí ó ṣòro ní láyé àti bí ọ̀gbìnlẹ̀ àmì bí Ramadan ṣe ń bọ̀ onírànrin èèyàn ni ọmọ múra a rí pé pàápàá tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé ẹ̀ẹ́kẹ̀gbọ̀n páwọn èèyàn kú pé wọ́n lè ní ọ̀sàárẹ̀ wọ́n lè lórí kan lọ́kẹ̀fọ́ lánàá nǹkan kan ló ṣe níjẹta gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ káwọn wípé kò sẹ́ni tọ́lọ̀ ò lè mú èèyàn dẹ́ fi kú yọ̀yàn pé báyà ẹnìkan á kú èèyàn fi ń ṣe yẹ̀yẹ́ ìnáka yìí tó wà nínú àwọn mọ̀ yìí tó ọlọ́ni wà nábì sallallahu alaihi wasallam àwọn akẹfẹ̀rí tí wọ́n fẹ́ máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ òkú ni ọ́ tẹ́lẹ̀ ìwà ànábì ó kù wà iná rúmọ̀ ìṣìtú àwọn náà ó kù òkú làwọn náà àwọn àdé yorùbá wọn sọ pé òkú ń sunkún òkú akásọ lérí ṣe kí ni sunkún ara wọn ìyẹn ló fà tó tá a bá wọn ọkàn wa ò ní tí ìbàlẹ̀ tọ́lọ́run fi ní kọ́wọ́ wá ọ̀tẹ̀ ńlá àwọn ẹni rẹ tán lọ sí wọn ń bẹ lọ́n pé Allahumma balligh Ramadan àríkà nínú alfar pé odidi bí oṣù mẹ́fà ni wọ́n fi máa bẹ lọ́n pé wọ́n lọ́n jẹ́ kí Ramadan kò sojú àmì àwa náà wá ń bẹ ẹnu bí ó kù sí ọlọ́run bí ó sojú wa jẹ́ kárí bẹ̀rẹ̀ rẹ̀ kárí àárín kásìlọ́gbìn káwárí ọ̀dà bíi kárí tí ẹ ṣe ń bẹ̀ jẹ́ kárí tí ẹ ṣe ń bẹ̀ gbogbo ń tá a ṣe tá a fi rí ìyọ́nú ọwọ́ ọlọ́run ọlọ́run ṣàwá ṣe rọrùn fún wa gbogbo ń tá a ṣe tá a fi wá rí ìbínú rẹ ọlọ́run jẹ́ a lè ṣe làlá ọ̀rọ̀ ọ̀là kó wọ́tá abẹ́lọ́run bí a ṣe gbìyànjú tọ́lọ́run yìí ní àdúgbò wa yìí àlùbáríkà tó pọ̀ ọlọ́run fi sáàdúgbò ìsọ ọlọ́run tó nípa Ọlọ́run kó máa dáàbò àdúgbò wa yìí gbogbo àwa tí a kúnṣe Ọlọ́run yìí náà lọ́wọ́ kò rọrùn kéèyàn bẹ́ẹ̀ sí wá sí ìta gbangba báyìí so ká tó gbàgà ká tó gba gbọ́ntàndéjì ká tó ra pàápàá ìlú tí wàá tíyè sí náà nítorí petrol sínú jẹnẹrétọ̀ so ó túmọ̀ sí báwọn kan dá tọrọ kọ́bọ̀ kọ́nà kó fọ́gbọ̀rọ̀ kó. a tún wá rí pé kèésì ẹ̀yìn ọ̀dọ́ nìkan lẹ́jọ́ kò lẹ́yìn bá dáhùn bí wàá sí ó lè jẹ́ pé àwọn ọ̀dọ́ àwọn ń lọ sí north àwọn bàbá àwọn ọmọ gba south lọ so ẹ̀wà ní rágbàlagbà ẹyọ kan níbo mi náà sì àwọn bàbá arúgbó tí wọ́n ti ń lọ tí wọ́n ti ń júwe sáyé tí wọ́n ti ń dá gbére fáyé àwọn nìkan lẹ́ẹ̀bàlẹ́ ọlọ́run àwọn ọ̀dọ́ wọ́n ti lọ DSTV center wọ́n lọ wo bọ́ọ̀lù Chelsea àti kenny Arsenal Subaka àti manju, U àwọn ọ̀dọ́ ti wọ́n ti wo bọ́ọ̀lù lọ lẹ́wà ní báwọn bàbá ní nǹkan bí wọ́n lọ lóun ní àwọn àbáyọ̀ náà kú báyìí tó bá wá kú ta yẹ́wà máa kí wọn mọ́sálásí báyìí gbogbo àwọn ọ̀dọ́ náà ti mú bọ́ọ̀lù lọ yìí èyí tí òun bọ́ọ̀lù ti lọ sí club house ibi tí wọ́n ti yọ nǹkan gẹ̀ ibi tí wọ́n ti máa ṣe wòlé òun ló ń gbò so àwọn ọ̀dọ́ ti fọ́nká síbi ìbàjẹ́ ṣùgbọ́n àdúgbò bá ṣe rọ́ọ̀dọ̀ ọlọ́run bá yóò ràn fún wa lọ́wọ́ yóò wá jẹ́ kí ìsìláàmù tó rìnrìn jù báyìí lọ nínú báyà wa nínú ilé wa ládùúgbò wa nílùú wa gbogbo àgbáńlá ayé ọ̀rọ̀ aláhọ́rọ̀ ọ̀rọ̀ àkúwọ́tá lẹ́bílẹ́lẹ́ nínú ọdún. wọ́n ní ká ṣàlàyé ká sọ̀rọ̀ nípa ìmúralẹ̀ dé Ramadan àti ẹwà tí ń bẹ nínú ẹ̀sìn Islam bó ṣe yẹ kí mùsùlùmí kọ́rọ̀ Ramadan lọ́nà ó lọ́ yẹ ká gbà mú dẹ̀yìn islam gangan tó wá jẹ́sìn tó ní àmọ́ gbààwẹ̀ ká lè mọ pàtàkì islam ni mo nífẹ̀ẹ́ tọ́pìkì yẹn pọ̀ kí ló fà á àwọn àáfàá tí wọ́n ń ṣàlàyé ẹ̀sẹ̀ lágbàáyé wọ́n máa ń hàzárọ̀ wa wọ́n máa ń wá wa níṣọ́ra pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ìhìdárù min antẹ̀kúnú rọmọdọ̀nì yìí ẹ sọ́ra kẹ́ ẹ mọ̀ jẹ́ ramadanist who are the ramadanist ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ayé lónìí ramadan lè yú ramadan náà nìkan ni wọ́n máa ti ń ṣe tọ́lọ́ ramadan ni yú nígbà táwẹ̀ bá dé ní ìsìn ẹ̀rí mọ́sálásí ó kàn báyìí àwọn bá lò dé jẹ̀mọ́ mọ́sálásí ó ṣe kí ni owó gbogbo omi omi ó ṣiṣẹ́ gbogbo omi mọ́sálásí ó tètè máa tán báyìí jama ẹ wà á rí kálukú ètè máa kí wọ́n gíríbì torí ìfọ́lù àáfà mọ́sálásí ọ̀wà kún tó bá jáde pé wọ́n ti rọ́ọ̀sù ṣàwárí ọ̀làdẹ̀tú máa wẹ́wọ́ even ibi tó táwọn èèyàn ya ọ̀tá ọlọ́run ní ọlọ́run járọ̀ ọ̀jẹ́ kan nù wọn. ní àdúgbò tèmi ti wá wàláì mo fojú ara mi rí ni wọ́n sọ sórí. níjọ́ tí rọ̀mọ́dán níbi twenty nine wọ́n ti wá lọ to kíní kírètì ọtí tó ga wọ́n fẹ́ ga tó lé ẹ sátúnú lọ́la ká tó ba àwọn ẹyin jẹ́ àwọn oṣù kan àwọn ìjàmọ́ ọlọ́tí ti tò tó ti ga ẹ̀rọ àwọn ìjàmọ́ ní DSTV náà wọ́n ti tò tí wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí inú àwọn kan ń bàjẹ́ lọ́wọ́ bàbá ọlọ́mọdáwọ̀ jẹ́ kan nù kí lọ́ba nù wọn jẹ́ ah, gbogbo rẹ̀ gajé nìyí ò ní tà gbogbo ọ̀pẹ ẹ̀yìn òkúta débá gbogbo buddha yìí gbogbo small star òjò òkúta débá àwọn akẹ́ni yìí gbẹ́rẹ́ àwọn àṣeyà ìgbà mẹ́mẹ́ ń ṣe mẹ́mẹ́ ìlédè <laughs> mẹ́mẹ́ ẹlẹ́yin ẹ wá rí gbogbo àwọn ọlọ́tí àdúgbò wà lórí mẹ́mẹ́ ẹ wá rí gbogbo obìnrin tí èborí ọ̀wà yíya alásàlátù jama ẹ wà síláàmù jù bá ń lọ. Islam ẹ ṣe ẹ̀sìn oṣù kan ẹ̀sìn ìjọojúmọ́ ni ìyẹn ni ọ̀jẹ̀ mo pé bọ́lọ̀ ń ṣe gbé Islam kalẹ̀ ọlọ́run gbé kalẹ̀ lọ́nà tó já sí pé kò ní sí ìlànà náà tó lè mítọ̀ pẹ̀lú standard Islam àwa mùsùlùmí la àkẹwà organized ni ṣé ní bọ́lọ̀ ń ṣe gbẹ̀sìn wa kalẹ̀ wà láyẹ̀wà yẹn ti lọ pọ̀ jù ẹ jẹ́ ká mọ̀ láti ibi kí n tó wọ́ sínú ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ṣe islam ní tọ́já sí pé mọ́sálásí ó wà ládùúgbò kọ̀ọ̀kan a mọ̀ ní ìmáàmù rọ̀tìbùn ìmáàmù rátìbùn àdúgbò yẹn wá rè á rí mọ̀ọ́mù á rí mọ̀ azinu tí ó máa pèrun á máa wá pèrun ẹ̀yin èèyàn wá kírun àsọ̀láàtù khairun minan nawm irun lóore ju orun lọ orun tó sùn látàlẹ́ àná náà tó bàbá kan ládùúgbò wa kọ́lọ́kọ́ bá lè fọ̀rọ̀ kí ti kú ń nígbà tó bá ń ṣe wáàsí lóru pẹ́yìn èèyàn wá kí o èèyàn ò ní mọ́gbà téèyàn ọmọ sọkọ́ bàbá ọmọ ṣe wáàsí pé ayé lẹ wá kàkó tó báyìí ayé tọ́já sí pé ó kó ń bẹ́ẹ̀ ẹ wá kírun míì wàhálà ìtọ́ ọba jí lójú oorun tọ́ ọba ń farabalẹ̀ tó bàbá yẹn lọ èyí ò sì lè mẹ́gbà téèyàn ọ̀fẹ́ máa sọ fún. ilé ayé yìí kì í sáwà lọ ọ̀run làrè mẹ́bọ. bàbá yẹn láwọn wákà yẹn ohun tí ó fi á dá sàgbé òru tó rè máikrófóònù ọ̀wọ̀ ajá lọ tèrè. o sì tún lọ́mọ ìyàwó rẹ lórí bẹ́ẹ̀dì ó fi ilẹ̀ ńjọ́ kan oorun náà lóṣù tó báyìí lọ́wọ́ á sí lọ́wọ́.

wọ́n ló ń bàjẹ́ bàjẹ́ àwọn èèyàn gbọ́ wàásì lónìí kọ́ lápá lára wọn ṣé ẹ rí ẹni tí ń sọ̀rọ̀ àníyàn rẹ̀ gbọ́dọ̀ dáa ó gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí ọlọ́run kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kán lè ní ohun mi dùn mọ ọmọ akéwú ẹ mọ mọ̀rọ̀ sọ sọ nítorí ọlọ́run wà láyé ẹlòmíì tó rò pọ̀ ẹlòmíì lè mọ́tò kò bá fi jókòó jẹ́ inú ilé lọ́wọ́ àti gbọ́ níta ẹ̀bẹ̀ sọ wúlò fún jẹ́ tó jókòó ni. ìlàsí gbọ́dọ̀ tún àníyàn wa ṣe ọlọ́run wá gbé ìsìláàmù kalẹ̀ pé ẹ ní mọ́sálásí rátìbì ẹ̀yin ìjẹ́mọ́ mọ́sálásí yẹn ẹ máa kóra yín jọ lẹ́ẹ̀márùn ní kíni o ojúmọ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ìjọ jímọ̀ gbogbo ẹ̀yin rátìbì ó kàn wá parapọ̀ ẹ tòjú mọ́sálásí kíni o jímọ̀ ìmáàmù jímọ̀ jábọ̀ pé mọ́sálásí báyìí mọ́sálásí báyìí ọ̀ndà wa náà ti ń kí ọ̀run jẹ́mẹ́ ọgbọ́n lọ sí pé ìsìlámù kalẹ̀ o sí pé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìgbọ́lá tí ń bá nìjọ́ mọ́ jímọ̀ jimoh tó gbọ́dọ̀ tóbi ju rátìbì lọ ṣé ẹ rí lónìí nígbà tó nípa sọ̀rọ̀ ẹ̀sìn ló ń jẹ àwọn èèyàn owó standard tí Islam gbé kalẹ̀ kálukú wà after pocket èyí wọn sọ fún gbogbo àwa tá a bá jẹ náà ká bẹ̀rù Ọlọ́run ká mọ̀ torí ń tá a jẹ sọ àwọn a nídìí ká máa jà sí màámù mọ̀ á ta ni torí àlùmọ̀ atúwálù náà sí àná kọ́ yóò mọ̀lẹ̀ kìyà mọ́ àwọn tí ń pèrò yẹn gan àwọn nínú àwọn àfáà ńlá dá wọn gan ju tì máàmù lọ ẹ ti dá wọn mọ̀ pẹ̀lú ọrùn wọn pé àwọn tí wọ́n ń pèrò rèé Allahu akbar Allahu akbar bí ṣe yín ọrùn sọ́tún tí yín sósì ọ̀n gba promotion náà àlùjẹ náà ni ó yẹ ká tó máa jà sí yìí ní ká máa tó ẹjọ́ tó èmi ẹjẹ́ máa pèrò wọn sọ́tún ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tán ti ń jà sí màámù kìí ṣe torí ọlọ́run ìmí lè jẹ́ torí ọlọ́run o kọjá pé ẹnìkan fẹ́ jẹ màámù àfọ nípa ààbùn ìmọ̀ ìmọ̀ọ́mù sí lára ẹ̀ ṣùgbọ́n lóògùn ó ti àrùkọ ẹni tó bá lóògùn fẹ́ jẹ màámù yóò máa yàgbẹ́ yóò sì yàgbẹ́ lóòótọ́ àti tọ́lọ́ bá dé òní yàgbẹ́ toró gbójú láǹjẹ̀ náà àti sùn ṣùgbọ́n pọ̀lọpọ̀ ibi tẹ́ bá ti tán jà sí màámù ẹ lọ kìí ṣe torí ọlọ́run torí tọ́lọ́run kéré ń bẹ̀ wàhálà ni ìwọ tó jẹ́ mọ́mọ́ra tìbí ó ti mọye jẹ̀mọ́ rẹ twenty one ni wọ́n tẹ́nìkan bá tó wá gba ní sádùúgbò tó jẹ́ mùsùlùmí òun náà tọ́jú ẹ̀yìn afá pólẹ̀ ó lè fi ẹsẹ̀ ládùúgbò ìrìn àwọn ọmọ kẹ̀yà kírun ni ẹsẹ̀ kì í ṣe rẹ́gúlá jẹ̀mọ́ àwọn oníwọ̀ ẹ̀sẹ̀ onílé bàbá oní fóònù bẹ́ẹ̀ ni ìwà sálámà sí iṣẹ́ àwọn àmọ́ àmọ́ pọ̀ tí tẹ́nìkan bá kó dádùúgbò lọ́jẹ́ mùsùlùmí kódà tí ó wà á mú sálámà sí ìmọ̀ àtàwọn jẹ̀mọ́ ẹ̀ a ń gbọ́ mọ́wọ́lẹ̀ ẹ̀sẹ̀ lé ní wọ́n sì ráwọn mẹ́ta ń lo ìjábà oníbẹ̀ ní ní ìgbélé ní ẹ̀kọ́ ẹ̀kan ló sùn mọ́ òkè obìnrin sì láwọn máa mi kò sọ fún wọn àsáàrí pé tẹ́yìn náà bá ti wà lẹ́mọ́ wá bá wa ṣe kí ni o ẹ̀mọ́ ẹ̀kan ló sùn yọ̀wọ̀n láti àgbẹ̀dẹ̀ máa ń sáláàsì òun náà ló kọ́ lójú wọ́ọ̀dù yọ̀wọ̀n dáfíṣẹ̀ bíi láì ṣe wọ́n ó lóun ògbélé ibi ọ̀lọ́ lọ sí èmi kí lọ́wọ́ lọ ṣùgbọ́n wá nẹ́tíwọ́ọ̀kì lọ náà ni ẹni tó bá ti lé ìwọ náà wà máa dá sí tọ́lọ́run ìmọ̀mọ́ra tìbí ó mọ̀jú táwọn ẹ̀jẹ̀ máa kéde àdúgbò jẹ́mọ́ ọba aláàkẹ́ màbí ọba aláàkẹ́ ìlú ó bá wọn láti ibi tó kọ́ra wọn jọ wọ́n di jímọ̀ ẹ rí i pé n tó bá ṣẹlẹ̀ káfí bíi mọ́sálásí wé wọ́ọ̀dù wọ́ọ̀dù wọ́ọ̀dù ẹ tó kó lọ síbi tó tó ju wọ́ọ̀dù lọ táwọn iṣu kan bá ṣẹlẹ̀ aládùúgbò wa kan bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀yìn mọ́mú láti ibi láti pẹ̀lú mọ́mú jímọ̀ ẹ tó forí korí ẹ discourse pọ̀ ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé ìyẹn ọ̀fà kẹrù pé wọ́n nídi kànga ń bẹ̀ ibi báyìí wọ́n nídi nǹkan báyìí bẹ́ẹ̀ mọ́sálásí a máa discourse development àdúgbò torí pàdúgbò tá a ti ọ̀pẹ́rẹ́tì tọ́lọ́ ń gbọ́dọ̀ rìnlẹ̀ bẹ́ẹ̀ èso ọgbọ́dọ̀ jẹ́ jàmá ẹ̀ máa wò bí o àwọn jàmá jímọ̀ àwọn òtò wa tó lágbára ju jàmá kéde lọ o láti bì lọ mo lọ sí lẹ́tọ̀ ní ẹ́stéètì kan lẹ́kọ̀ọ́ ah orí mi wú àfa àwọn mùsùlùmí ní estate wàláhì tẹ́ bá dé mọ́sálásí wọn láàyè láàyè lọ́wọ́ wọ́n tó wá dá school standard school wọ́n tó kọ́ ilé imam imam's lodge library wọ́n ṣe bí islamic complex ni bóun ló dé èèyàn ṣe ní wú ṣùgbọ́n gbà ẹgbẹ́ lónìí ọ̀rọ̀ ẹ̀sìn tó ọ̀kọ́ náà sànú ìmáàmù ti ráàtì bí i ti sọ kí ni pé ta ló lójú ládùúgbò torí jọ́ súnmọ́ ọmọ ọlọ́run ti sọ̀rọ̀ kalẹ̀ rọrùn téèyàn bá gbọ́n yọ̀ wá kí ẹ̀kọ́ wá kí nítorí ọlọ́run ìjọ́ òun lẹ́nu súná sí ibò bẹ́ẹ̀ lẹ́ẹ̀pẹ́ gan yọ̀ wá adìẹ ni àwọn àfáà kan tí a ní wà tẹ́lẹ̀ ọ̀kẹ́ àwọn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn rárá èmi ní gbogbo ọmọ jáde aago mẹ́wàá láàbì sí kèé sí wọ̀ kí ṣùgbọ́n yìí èèyàn ẹ̀ máa ṣe dára sáwọn àmọ́ọ̀mù yín láyé Umar ibn Khattab ó máa ń fáwọn àmọ́ọ̀mù ní sálárì bẹ́ẹ̀ làwọn mọ̀ávínù wọ́n gba sálárì ṣùgbọ́n ká ní mọ̀ọ́mù ọgbà sálárì lọ́dọ̀ tí wọ́n ń bì ẹ̀yin jàmáà náà ẹ̀ máa ṣe dáadáa sí wọn ìjọ one thousand ìjọ five thousand ìjọ ráìsì half bag ìjọ tọ́kì ìjọ adìẹ àwọn èṣe bẹ́ẹ̀ bì ṣùgbọ́n tí mo sọ̀rọ̀ ni pé lónìí ọlá àfàtẹ́ pọ̀pọ̀lọpọ̀ mọ́ọ̀mù náà ń wò discourse bẹ́ẹ̀ sí ó sì máa lo òkè mọ́ bápò ó sì máa ṣe kí ni o tọ́pàdé mọ́sálásí jíma náà ó tún discourse ẹ̀ pé wọ́n ní afẹ́ kó láti fi àwọn olówó àdúgbò tá a fi hàn joyè tá a gbowó lọ́wọ́ wọn ìtọ́ <laughs> pọ̀pọ̀lọpọ̀ mọ́ọ̀mù lónìí lọ akẹwà kẹrẹ kan pure water àdínlé Samsung àdínlé eléyìí tẹkínú àdínlé ìtọ́ka ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí náà tó ti bá a ṣe láwọn olóyè láwọn olóyè nǹkan díẹ̀ ò sì máa jẹ wá ń yà sùkú báyìí o wọn ọ̀já wọn mú lòdì àbùkù ọ̀sẹ̀ tí ó dìde sí ọ̀pọ̀lọpọ̀ community ẹ̀ka ní standard schools kọjá pé àwọn kẹfẹ́ ní wọ́n mọ̀ rí oníwọ̀n mọ̀ fún wọn pé ah, àwọn mùsùlùmí tí èbá àtàwọn àwùjọ kankan tọ́lọ́run ti ní káwọn èèyàn máa tó dìde ní ìsìn ọlọ́run sànù wá bá dàn bí o tẹ bá dáhùn àwùjọ mi ìwàlẹ́ òtó kúrú jù báyìí lọ ṣùgbọ́n tá à sọ ni pé tọ́lọ́run ṣe gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀ gan-an àlélé problem kálá bá ń lò bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin mọ́sálásí rátìbì àti jímọ̀ ẹ̀ tó wá parapọ̀ lẹ́ẹ̀mejì lọ́dún ó di ìdì jẹ́mọ̀ kí ló di eid sẹ́ẹ̀rí lọ́dọ̀ wa ní ìbá ṣe ń kí ìdì kélekèle ń kọ̀ da ṣùgbọ́n tẹ́yìn bá sọ àwọn èèyàn lè gbọ́ ọ̀yàn yìí ìdì èsè sẹ́ẹ̀rí proliferation of eid bá a ṣe ń ṣe yìí tí ìdì kẹ́kọ̀ọ́ rádaràda kìí ṣe sínú ànábìwá Muhammad ìdì gbọ́dọ̀ lágbára ju jímọ̀ lọ lónìí wọ́n mọ́sálásí jimá ló fẹ́ ní ìdì tán ìta afẹ́ ni pé bíi mọ́sálásí rátìbì bíi hundred mọ́sálásí jimá bíi twenty lápẹ̀rẹ̀ ká tó wá fọ́ọ̀mù kíni o ìdì ńlá ah, ẹ bá dé lọ́rin tẹ́ ẹ bá dé àwọn ìdì nílọrin orí yóò wù mo kí ìdì nílọrin ẹ lè rí ìdì ìlọrin main ìdì tìlọrin gangan èèyàn tí wọ́n kírun bẹ̀ wọ́n lè ní one hundred thousand ẹ̀ẹ́kẹ̀rí sí ìwọ̀n máa lọ bí ìrà báyìí ṣùgbọ́n lónìí ìdí e tí wọ́n ní sẹ́rì náà ìdí eré èèyàn one fifty ìdí e ìtọ̀ èèyàn one twenty e ìdí eré èèyàn two twenty gbogbo rẹ̀ tó wà kéde yọkan ká ní ìdí ẹyọ kan kọjá pé èfọ̀ mi gbé mú ìd tó jẹ́ pé mùsùlùmí tí ó kírun mẹ́ lápẹ̀rẹ̀ ká ní ten thousand káwá ní ìdí ìtúnu àwẹ̀ yóò afẹ́ kọ́ sùkúù àti àwọn kọ́mítì twenty million la ní ìdìbò sùkúù gbogbo eyi olówó sẹ̀ olówó àkídì ìtí ẹ̀ bá fi ran ṣe ìlọ́wọ́ wà lẹ́yìn ìdí ẹ̀yọ kan alẹ́ ní million olówó kan náà tọ́lá lè gbé lẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ má bàa fojú sọ ẹ wà ní ẹ máa announce ẹ ẹ kú kásáàmù olówó àdúgbò wa ni alájì kílẹ̀ yóò fi lẹ̀ alájà yóò fi lẹ̀ fi lẹ̀ fi lẹ̀ ó dé ó tó di yídi iléyà àdìsẹ́ rídi iléyà yìí níta fẹ́ fi achieve òun lọ síìtù ọ̀sìtù lábẹ́ ṣe kí ni o àwọn kọ́mítì wọ́n ní fifty million la need ṣùgbọ́n tá a bá rí ní ìdí eléyìí àtọ́gbà kan nítumọ̀ àwẹ̀ tí ń bọ̀ àwa rí twenty five million àṣìṣe fẹ̀sà káùntì ìdí ìbí tó ń bọ̀ àtọ́ ní twenty million ó dèrò jẹ́mọ́ forty five ìdí ilé àtúbà tẹ̀lé àdìgbé àbá lè rí i pé wàhálà láàrin ọdún márùn-ún mẹ́wàá á kẹ̀rí pé mùsùlùmí ti ní tó ṣe kí ni o tó pọ̀ ṣùgbọ́n gbogbo owó yẹn ibo ló ń wọlé sí torí power organized zaka bẹ́ẹ̀ Ramadan ló súnmọ́ ìyàwó olówó mi ìmọ̀ yọ zaka olówó tí ọ̀rẹ́ zaka gan táwọn mùsùlùmí báyìí ra wa gbájọ á lọ bá wọn aláàjì ọlá ẹ̀ní ẹ̀ní rí èrò ẹ̀yìn kíní kan àdúrà ọ̀pọ̀ àwòkọ́ ẹ kí ẹ ti máa yọ sàkà sàkà yín ọdún ìkó lè sì fẹ́ ká ṣe ẹ bá ṣàlàyé bí ó ṣe yọ ẹ kó lọ́wọ́ nù kọ́mọ̀ bá jẹ jáàná mọ̀ táwọn olówó wá bá ṣàkà bó ṣe yẹ kẹ́yọ sàkà bí mùsùlùmí ṣe rí ìkọlá rí bẹ́ẹ̀ sùkú wa tálẹ̀ àdéhùn school bus èjì o ìkọ̀ọ̀kan two point five two point five million five million ara àbá nìlera lẹ́tẹ̀ẹ́tẹ́ ẹ̀dùn the reality lẹ́yìn ọdún márùn-ún mẹ́wàá ẹ̀ nídìí kẹrin ogolówó kan mọ́ àti ilé skul alọ síwìtù àti ilé káàkiri sùkú yẹn owó rẹ̀ ò jù tọ́lá àwọn ọmọ ni wọ́n máa ṣe kí ni o ká má dàbí àwọn ìjọ ìjọ tí wọ́n gbowó àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọ́n fi dá rìdí ìmúlẹ̀ wọ́n fi dá kọ́fẹ́nàntì àwọn mẹ́mbà àwọn òlélọ́sí yunifásitì tàn dálẹ̀ àwa náà gba tiwa fi dá yunifásitì lẹ̀ káàkiri àwọn jẹ̀mọ́ ìjọ alásàlátù àbáwọn tá a kó jọ ń wòlé rámọ lọ́bẹ̀ èyí ọ̀dà ẹ tara wa jẹ kọ̀yẹ́ ká mọ ronú ronú àwọn tí ọ̀lẹ́sìn ẹ̀yin kan máa wá tàwọn èèyàn jẹ no Islam kọ́ yẹn ẹni káwa jẹ̀mọ́ ẹgbà ten naira wa twenty naira wa owó onírú owó aláta ẹ wá dá sùkúù lẹ́tọ̀ ẹ kọ́ sùkúù twenty million sùkúù wa standard ẹ wá ní pé táàmù ọmọ kọ̀ọ̀kan máa san eighty thousand èlò sálárì mi lóṣù mo sì gba twenty thousand lóṣù mo sì bímọ mẹ́ta èmi náà sì wà ní àwọn tó dáwó nínú twenty thousand èmi náà mo ti dá two two thousand mẹ́rin mo dá eight thousand ẹ wá dá sùkúù lẹ́tọ̀ wá standard ajẹ́pẹ̀tẹ̀ níbi ẹ̀kọ́ nítorí àwọn ọmọ olówó ṣe bó wọn la fi dálẹ̀ àáfà irú sùkúù yẹn tẹ́ ẹ bá ń gba ten thousand lọ́wọ́ àwọn ọmọ ẹ ti wò ó èlò ní ọmọ wọlé tẹ́ ẹ bá bọ́jẹ́tì ni tá a bá lọ́mọ hundred ẹgbẹ́ yẹn classrooms ta ni a ní classrooms mẹ́wàá ìkọ̀ọ̀kan lè gbọmọ twenty five ká ní pé a bá rí ọmọ pé ọmọ two fifty nìyẹn ká láàárọ̀ ọmọ pé ẹja sọ pé ọmọ one to 180 tọ́ba san ten thousand yóò jẹ́ one point eight million tíjà mélòó la gbà èlò sálárì wọn lóṣù á ra máka á sanwó ìjọba á san táksì á san lèníwáfì á san business premises á sanwó kílókù ẹ̀ ẹ̀ ti sí tẹ́ ẹ bá rí one point eight million ní tam ẹni one point five jẹ́ mélòó ló kù bẹ́ẹ̀ three hundred thousand is it not something is something ẹ̀jù sákàǹtì àwọn ọmọ wa máa kẹ́kọ̀ọ́ tó jiná bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ a sì tún máa rí owó díẹ̀díẹ̀ rẹjọ fún kíni o prójẹ́ẹ̀tì mi bọ́lọ̀ ṣe ṣètò síláàmù ẹ̀ kọ́ rí wípé ẹ̀sìn wa ò lójútù à ń pàdé lẹ́ẹ̀márùn lójúmọ́ à ń pàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní jímọ̀ à ń pàdé lẹ́ẹ̀mejì ní eid ẹ̀sìn kọ́ lójútù bẹ́ẹ̀ o ẹ̀sìn wa ní ara ẹwà tó wà ń bẹ̀ ẹ̀sìn tó wá ṣàlàyé fún wa pé mùsùlùmí alimuslim ahùn mùsùlùmí ọmọ ìyá kan náà jọ ni wa ẹnikẹ́ni tó bá yó tó já sí pé wà náà sùn jìyà àwọn tí wọ́n rọ kiri ká rẹ̀ ebi ń pa wọ́n kìí sọmọ lẹ́yìn ànábì wa Muhammad ìyẹn ló fà á tọ́já sí pé tá a bá ń sọ̀rọ̀ kéèyàn lawọ́ kéèyàn wà highly generous ọ̀gá lànàbì wa Muhammad sẹ́ẹ̀rí tó ń ṣe àwa lónìí bí ìgbà tá à ní òkú la ṣe ń ṣe kálukọ́ ọmọ wa pàdé kòsòwò kòsòwò kòsòwò kòsòwò àkáǹtì rẹ̀ pé kòsòwò ọ̀ralẹ̀ kò sówó ọkọlé kò sówó ọgbọ̀n mọ́tò kò sówó ọlọ́mọ́kà kò sówó bí ó tó fẹ́yàwó kejì kò sówó lẹ́yìn ọdún méjì ọpàrọ̀ mọ́tò kò fóònù tí lò one eighty thousand ni kò sówó ó lo láptọ́ọ̀pù two fifty thousand kò sówó fìlà five ni kò sówó bàtà twelve thousand ni lò kò sówó aago ọwọ́ rẹ̀ gan ìtẹ̀lẹ̀ ni kò sówó aṣọ gidi níwọ̀ ajẹ́pẹ́ kò ní sówó táyé ìparẹ́ à kèsè Islam nìyẹn arẹwà Islam ni pé Islam fẹ́ kí mùsùlùmí kàkà àlámọ̀rí ọmọ wa kún ọmọ ìyá wa kún mọ̀nbáàtà wàlámúyà támà bí amúrìlì mùsùlùmí pẹ̀lú sẹ́mìlì wò. tá a bá ka àlámọ̀rí ara wa kún ẹ rí i pé ọmọ ìyá wa tó jẹ́ pé kò fẹ́ sẹ́sìn ẹlòmíì dó ẹni tó bá lọ di kèfèrè òun ni ó di àrẹ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ kún ọmọ ìyá wa lọ́wọ́ kó fi lọ di kèfèrè ó ní sòrò àkànlọ́wọ́ ebi ń pa ọ̀rẹ́ fún olóúnjẹ owó ilé rẹ̀ díwù kọ̀rẹ́ ni kún lọ́wọ́ ayé wa dojúrú fún bá rí kèfèrí tó bá pè ojú ẹsẹ̀ ni ó ṣe kí ni ó dáhùn ara ọ̀yà ọ wà ní ìwòsàn àlọ́ ọbẹ̀ wò ìyẹn sí Islam Islam kò wá síbi pé kálákà kò sí o ara wa Islam Islam tó pè wá lọ síbi ànàṣíhà àdínù nàṣíhà ká máa sọ̀rọ̀ ṣé ẹ rí àwa Yorùbá ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n bá ṣe kí ni tán bá rẹ́rìn bòde wọn ò bára wọn sọ̀rọ̀ gidi bẹ̀tán bá bòde tó ní wọ́n ṣe kí ni ọkọ rẹ lọ ọ̀rọ̀ gidi náà sọ ṣé aráwọ̀ ìtara wa jẹ́ ní ìsìlámù àwa máa ń sọ̀rọ̀ ló fúnra wa kódà nínú ṣẹ̀ríà ìyàwó ọbẹ̀nú àdìdà nàbí àsálà ìyàwó ló jí lọ́kọ bá ń sùn àáfà àkọ́kọ́ ti sùn lọ ah, wàhálà àná pọ̀ ni ìyàwó bá rárá mú omi ànábì ni wọ́n mú omi sọ́kọ̀ ẹ̀ la hmm. àfa òòrùn tẹ́ ẹ sọ látàlẹ́ ànábì tó ṣé ẹ̀kọ́ kò níbi yóò ju ìyàwó rẹ̀ fọ̀tí ni ṣé wọ́n ní kò jí mi ni ẹ ló sì darun mẹ́mi lójú ìfọ̀tí ni ó ju ìyàwó káníyàwó ẹ̀ náà lọ́rọ̀ lóorun ìyà ìwọ́tọ̀ ọjọ́ kan náà wọ́n mi sí ìyàwó rẹ̀ la wò alájà ẹ̀mí rẹ̀ ìwọ́n ti tó tọ́bájá sí pàwọn ọmọ yìí ni èkìrù ẹ̀ẹ́jì wọn ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ òbí monday to friday torí páwọn ọmọ lọ sùkúù á tètè jí wọn sátidé sunday tí wọn ò ní lọ sùkúù wọn wàá sùn ní six thirty seven ó túmọ̀ sí pé tọlọ́run tóbi lẹ́mìí wa sùkúù ló tóbi lẹ́mìí wa sátidé sunday tí wọn lọ sùkúù tètè jí wọn náà kán lọ kírun sùkúù yìí wọ́n bá fẹ́ sùn padà pé wọn ò kúlọ̀ sùkúù wọn gbà bá sin lọ́run tán kan sùn ọ̀bá sọ̀dà ago méjì ọ̀sán kódà káwọn ẹ̀jẹ̀ wàárọ̀ wàhálà àti ẹnu máa tó ní pé wọn lọ sùkúù ọ̀pọ̀lọpọ̀ òbí àwọn pampa ọmọ wọn ò lè jí ọmọ lọ kírun arẹwà islam nìyẹn ẹ jẹ́ ká pera wa sẹ́sìn ẹni tí èè kírun ẹ sọ fún máa kírun jàmá nínú tó yẹ ká máa ṣe gbogbo àwọn mọ́sálásí gbogbo àdúgbò àwọn tó bá jẹ́ mùsùlùmí tí ọmọ wa kírun ká lọ mọ́ sálámà sí wọn wọn ò bá àmọ́ wà jàmá ẹ já máa ṣe bẹ́ẹ̀ fa ẹlòmíì wàlẹ́ yóò fi ọ̀nà jì bàbá onílé orí òkè àwọn tó tẹ̀lé yín wàlẹ́ alájí bàbá chairman bàbá engineer èmi lẹ́wà wò wá sẹ́gbà mi irú àwọn tá a tún jẹ́ èèyàn ńláńláńlá ọlọ́jà tó máa ní ńláńlá sí wàhálà ìta bá lọ wọ ẹnìkan yá rò pé wọn bàbá àbá yìí èmi náà wá wò pé wà mọ́sálásí ṣé pé náà pàtàkì tó báyìí pẹ̀lú àṣọ lọ́rẹ́ ní mímọ́ gbígbì wàhálà ẹ̀rí bó sàárọ̀ láti máa ṣe bẹ̀ àárọ̀ kálukọ́ mọ́ àbí sọ́nà bó sálẹ́ lẹ́yìn mọ́ gíríbì àwọn táà ti ní mọ́sálásí àrí bàbá Abdullahi láti jẹta o ẹja lọ chẹ́ẹ̀kì ẹ̀lẹ́ bóyá mọ́mù àti èèyàn bíi mẹ́ta àbí mẹ́rin ẹ àbí àsìlẹ̀ pín ìmáàmù ẹ̀yìn méjì ẹ lọ wo bàbá Abdullahi bàbá chairman committee àáfàá tí máa ta jẹnẹrétọ̀ àáfàá muhazinu ẹ̀yẹn lọ wo apínra wa àwọn táà rí yẹn nǹkan kan lè má ṣe wọn kó jẹ́ pé ìmọ̀ ni wọn ló ti ń lẹ̀ tán bá torí wa àti ṣe kí ni o àti kó wọn lọ́wọ́ ìyẹn ni ó ṣòro pé àjọ fara wa wọnú àlùjánà Abu Hurairah bí aláì nínú àdíìsì tó gbà wá ó láwọn èèyàn kan bẹ́ẹ̀ ní ọ̀gbẹ́dà kìyàmọ̀ wọ́n wọ àlùjánà pẹ̀lú pé wọ́n jẹ wọ́n pa ni bí ìgbà kan sóyàn sẹ́ẹ̀nì báyìí àlọ́ sáwọ́ àlùjánà làgìdì wọ́n nílò àwọn wo ó láwọn tó jẹ́ pé àwùjọ tí wọ́n ń gbé ìlọ́jẹ́ orí tọ́lọ́ ṣe wọn ọ̀bá ṣe tọ́lọ́ ṣùgbọ́n ibi tán gbé yẹn lọ́wọ́ sọ àmì tọ́lọ́ ló ṣe sẹ́ wọ́n wà lùjẹ́ náà làgídí ẹni tí ọ̀fẹ́ wà lùjẹ́ àlọ́ wà lùjẹ́ náà níṣẹ́ àwọn òní jẹ́ ọwọ́ náà a ní jẹ́ káwọn ẹni èso ọgbọ́n máa lọ́wọ́ sáwà ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn bá lè rò pé àní ọkùnrin yẹn wo mùsùlùmí rádaràdá ní ọgẹrẹ ẹ mọ̀lọ́ ọ̀dọ́ ẹ ẹni tó o pè mùsùlùmí rádaràdá lónìí ó lè dọ̀la kọ́dá ìjọba lọ́dọ̀ ọ̀nà. jama ẹ wo ijọ́ ẹ wo ìjọ tó bẹ̀rẹ̀ dá wa kí n sọ ọ̀rọ̀ méjì àbí tán méjì fún wa a ti máa gbọ́ ọkùnrin Bilal bọ́nà rọ̀bà Bilal bọ́nà rọ̀bà Bilal Abubakar lọ́ra kú olóko ẹrú Ànábì sallallahu alaihi wasallam ló pe Abubakar sínú Islam Abubakar wàá gba Islam ó wá ń pe àwọn ará àwọn tó pè ní Bilal bilal wa nífẹ̀ẹ́ ànábì pọ̀ sọlọ́lá àlùsà wọ́n ní bilal kánà sọ yìtà ọjẹ́ ẹni tó lóhùn melodious voice tí bilal bá ń pè wọn ìlú ọ̀tẹ́ pípa tí wọ́n tọ̀rọ̀ ọ̀run pípé délẹ̀ òun náà ní kọ́ máa pè wọn. Allahu Akbar Allah tí bilal bá ń pè irun ah, èèyàn máa sọkọ ni kí ni tó wá ṣẹlẹ̀ níjọ́ tánàbí wa Muhammad sallallahu alaihi bilali padà tọrọ lọ́wọ́ Abubakar Abubakar ẹ̀yìn ọ̀dà mi ní ilé gbé lòlú yìí torí kò sírun tí ó pè wọ́n ní yóò sọ̀kan ni ó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam pọ̀ ta ló mọ̀ pé Bíláàlì prófáìlì rẹ̀ ó padà rise débi pé gbogbo ayé ọmọ fẹ́ kọ́ bá wọn ṣiṣẹ́ Abubakar wáyé sẹ́ ń sọ fún ah, bilali ah, irú rẹ̀ ọ̀fẹ́ ẹ̀fẹ́ méjì náà lù yìí <laughs> níbi ká pèrún sẹ́yìn pọ́lọ́mọ́ ẹni tí máa fi rọ kálukú lọ́rùn sẹ́gẹ́tì lè ṣe ká pé ìrún ọlọ́run fi rọ bìláàlì lọ́rùn tí bìláàlì bá ń pè ní challenge wọ́n lè máa gbọ́n bódìjà ohun rẹ̀ wọ́n máa já tó rún lọ ni bìláàlì wákàtí bá fi gbé ńjọ́ tó kúrà mí ti bọ̀ rà nítorí ọlọ́run ló ń dá mi bìláàlì wá padà dẹ́tí profile ẹ̀ rice débi wípé ó fẹ́ kó o ó di issue torí kò ti establish ara ẹ̀ níbi kíni o ó ti di professional professionalism ti wà nù kápẹ̀ wọn àṣẹ táwa náà bá ń ṣe káṣe kí ni o káṣe dáadáa tó fi dájú pé ń jọba sọ pé àṣẹ mọ́ àwọn èèyàn mọ̀ sọ kọ́ni pé àlọ́ ẹ̀kọ́ dára àní ìbáyé rán sọ kò sí télọ̀dù tó lè rán sọ dáa bí rẹ̀ káàbù bá kí o tó wáyọ̀ dàbí láàrín lọ́dún yàrá rẹ̀ ta ló mọ̀ pébi tí ó dènà ẹrú tí wọ́n fi yà jẹ tó wá gbà síláàmù tó wá dé yẹn gidi ẹni tí wọn náà rò pé kò islam lè dín náà bóyá tá a bá iṣẹ́ ọlọ́run lórí ẹ̀ islam ẹni dáa ju a lọ islam fẹ́ ká tó máa ṣe nàṣẹ́hà fúnra wa ìyẹn wà nínú nǹkan tí ṣẹ̀ríà tó fi kọ́ wa. bákan náà nínú tí islam wá fẹ́ fún wa ká má ran èṣù lọ́wọ́ lórí ọmọ ìyá wa láyà nábì wa muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan máa ń mutí nítorí àwọn sọ gbogbo eléyìí sẹ́dá àwọn èèyàn máa ń rò pé Islam ló fi jẹ́ pé àwọn Christians àtàwọn tí wọ́n mọ Islam tó ọ̀pọ̀lọpọ̀ wọn o ọ̀tẹ̀ ẹ̀sìn ni wọ́n ọ̀tọ̀ ní tán ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tán paint wọ́n ní Islam ẹ̀sìn violence ẹ̀sìn kíní kan irọ́ ni wọ́n mọ̀ pé Islam ẹ̀sìn ìrọ̀rùn ni wọ́n fi what they are trying to do ni pé wọ́n fẹ́ fún ajá ló kọ ọbú in order to hang it nígbà bá ti lè fún èèyàn ní ó kọ tí èsè tiẹ̀ ayé ò lè ṣùgbọ́n táwọn náà bá wá sọ́ra tó bá pèèyàn ní àbí fúnra ẹ̀ra àwọn Yorùbá ní máa ṣe kí ni o máa pa fúnra ẹ̀ mọ́ ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń sọ nípa Islam ọ̀tọ̀ ní táwọn mùsùlùmí ń ṣe táwọn àbá lè jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀sìn wa rèé àwọn èèyàn ó gbà lọ́wọ́ wọn nínú táwọn èèyàn ṣe máa ń lò pé Islam ó ń ṣe ni pé eléyìí àràmù tọ̀ àràmù eléyìí ọ̀dà bẹ́ẹ̀ ara islam fẹ̀rẹ̀ sí gbogbo ayé nu nínú islam gbogbo ejò jíjẹ ni ọ̀wọ́lé islam ó lọ gbọ́dọ̀ bora mọ́ bora islam ó lọ gbọ́dọ̀ mutí mọ́ mutí islam ó lọ gbọ́dọ̀ ta tẹ́tẹ́ sẹ́ẹ̀fù tẹ́tẹ́ ti pọ̀ ní tẹ́tẹ́ orí fóònù send kinní kan tó kinní kan hundred naira per sms tẹ́tẹ́ orí fóònù ó ti pọ̀ lọ gbogbo àwọn kinní kan premier lotto kinní kan game chance àwọn tó ní náírà bẹ́ẹ̀tì náà ó ti wà gbogbo ẹ̀yin ní football náà Chelsea ọ̀nà Arsenal yakọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ gbogbo rádaràdá yẹn mùsùlùmí ọ̀gbọ́n ọmọ ṣe gbogbo tọ́lọ́ bá ní òda wàhálà ìjà lọ sọ́dí ẹ̀ fáǹfààní ara wa mẹ́díkálè téèyàn bá ń mutí àwọn orí ibú tó wà ń pọ̀ ó lè fa kẹ́mi èèyàn ọmọgbọ̀n ó lè fa kéèyàn ní hypertension ó lè jẹ́ ọ̀padà ní partial stroke ó lè fa káwọn oògùn ọmọ ìṣe ó lè fa kójú rẹ̀ ọmọ pán ó lè fa kọ́ máa misbehave ó lè fa kí àìsàn burúkú wà lára ẹ̀ ẹnu rẹ̀ ó máa rùn eyín rẹ̀ ó jóná gbogbo àwọn àdánwò ni ó wà ń bẹ̀ fún un. ṣẹ̀rí àtòní ẹ̀ mọ́ mo ti ọlọ́run kò dálẹ́sẹ̀ fáìfà láì fúnlẹ̀ àbọ̀lọ́dà coca cola lé àbọ̀dá minerals ilẹ̀ pé ìtọ́jẹ́ kọ́lọ́hún sọ bẹ́ẹ̀ ní pé nítorí pé ọtí àti tọ́lọ́hún tà competitive demand wà fún tá a bá tira tí a lọ́ra tó rárá ọlọ́run fẹ́ wàhálà fún ọlọ́run ní ẹ má ṣe zìnà ṣe bá rí ogún sí ẹ ní ṣe hiv aids ká tó fi ìyún lẹ̀ tó bá ní hiv aids ọlọ́sẹ̀sẹ̀ náà báyàwó yàwó sùn ó fún lóyún irú ẹ̀sẹ̀lẹ̀ ládùúgbò tiwa ọ̀tọ̀ ọlọ́kọ tó ń ṣe súnà ọmọ níjọ́ súnà ọmọ mọ́dẹ̀dá súnà ọmọ wà lọ́ọ̀yì wọ́n padà wà gbọ́mọ fẹ́ tó lọ́mọ tó láwọn ọlọ́pàá wá kó wọn wọ́n sì bí obìnrin ta ló lọ́mọ ó lẹ́ẹ̀ títí súnà ọmọ kọ́ ló lọ́mọ ẹni tó wá dànà wó rí gan ló ṣe kéde o níjọ́ yẹn bàbá ọlọ́mọ rọ̀lẹ́ gángan òrìjínà bàbá ó fọmọ ní kíni ó kọ ọ̀rọ̀ ni ẹjọ́ torí ọlọ́ irú ọkùnrin àtọkùnrin ohun sẹ́rùn wọ́n sọ̀rẹ̀ táyé òfin parẹ́ káwọn méjì ọjẹ́ mùsùlùmí pé ìwọ ló fún ìyàwó mi lóyún ah, obìnrin ọmọ obìnrin tó padà dáhùn tí mo láìjẹ ah, wà láyé àásọ̀tà fún mi stọ́lọ̀ bá ní ẹ mọ́sẹ̀ sínú fáǹfààní ara wa ṣùgbọ́n tá à ń sọ ní wípé arẹwà Islam tá a bá rẹ̀ nìkan tó ń sabu ká mọ̀ kàn yé sùn lọ́wọ́ bó o láàṣẹ jẹ́ kọ́mọ̀ pé n tẹ́ ń ṣe ọ̀dà tí òfin ní ṣe kí ni o tí òfin ní ṣe mọ́ <clears throat> láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin kan bẹ ó máa ń mu ọtí púpọ̀ nínú ìṣẹ̀rí àdẹ̀rẹ̀ ẹni tó bá mu ọtí ó ń fún bílálà ogójì kánìlù tá a ti ń lo ṣẹ̀rí táwọn èèyàn ṣe ń tako ṣẹ̀rí àná àwọn èèyàn fẹ́ mọ tatẹ́tẹ́ wọ́n fẹ́ mọ ṣèṣì wọ́n fẹ́ mọ mutí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tako ṣẹ̀ríà torí ṣẹ̀ríà fẹ́ táyé wa ṣe o wọn mọ́kùnrin yẹn wá àdẹ́bí àsálà ń lù ú wọ́n mú wá lẹ́ẹ̀kejì wọ́n mú wá lẹ́ẹ̀kẹta wọ́n mú wá lẹ́ẹ̀kẹrin wọ́n ní bọ̀dẹ̀ lẹ́ẹ̀kẹrin lẹ́nìkan náà àwọn sàbí bá ní pé làánàkàlọ́ tàbí tó ọkùnrin tó wá lónìí ọlọ́run níjọ́ dáa fọ́ làánà ó tó burú ju kọ́lọ́run níjọ́ dáa fọ́ lọ gbogbo orí ìbú níjẹ́ làánà ọ̀gbun nínú mọ́ òfò ayérayé ọlọ́run jẹ́ òṣòfò ayérayé ni ìwọ ọkùnrin ah, ànábì ní kí ló dé ọlọ́pàá èwo ń dìgbò ó ní sẹ́yìn gbogbo ìbàdàn máa mú wá pé máa mú tí ni ànábì ní ṣe sùúrù ṣe sùúrù bàbá elépè márùn èṣù lọ́wọ́ lè àfíríkà fọmọ lórí ọmọ ìyá rẹ̀ èpè yìí ti pọ̀jù ẹ̀mí rẹ̀ ó lè bá òun ah, yóò ní ẹ̀mí lórí burúkú ó lórí burúkú ọjọ́ ìgbẹ́ bá pàdé mi kọ́ lọ́ máa fọ́ yín kò lórí ni ẹnu kéèyàn lè fọtí rẹ̀ báyìí ẹ̀kọ́ tí máa ń dùn gan ni ṣùgbọ́n tẹ́ ẹ bá wọn àfà kílẹ̀ rí ibi ọtí yẹn ibi lóko yìí sẹ́yìn lè mọ ẹ̀mú five alive àwọn tọ́ àwọn tọ́níkì àwọn wine tonic káàtó ẹgbẹ́ non alcoholic sẹ́yìn lè mọ ẹ̀mú àwọn olóyìn èyí ò lè mọ ẹ̀mú ọ̀làjà gbígbọ̀ kẹ́ ẹ máa fi yẹpẹrẹ ayé ni ẹ̀rí àwọn mílò bọ́ǹfìtà gidi tẹ́ẹ̀mù tẹ́ẹ̀kò tí ó kí dáadáa tẹ́ mọ̀ mu gidi tẹ́ làlàáfíà ẹ̀yin ọ̀rá àwọn blood tonic mú mi bá dáa kí ẹ mọ̀ mu tí mo ìgò márùn lẹ́ máa mu lójú sẹ́yìn lè sọ́ dìgò méjì àwọn ọ̀dà mo lè sọ́ dìgò méjì ọba mu méjì lẹ́yìn oṣù kan sẹ́yìn lè sọ́ dìgò kan ni ọba sọ́ dìgò àáfà sẹ́yìn lè mọ̀ mọ̀ kíní ìgò sẹ́yìn pé láti ibi ìgò kan yóò rọ̀ lọ́rùn kọ́ mọ́ ṣe kíní o ọmọ mu mọ́ lọ́ba kó èpè palẹ̀ làáfà bá máa pé lọ́lá sí i gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mutí ládùúgbò ẹ̀ ṣòfò dànù ni o ọ̀rọ̀ yóò dojúrú ni o àáfà wọn lè mọ́ gbọ̀n báwọn arẹwà Islam ní pé tó bá ń ṣe tí ọ̀dà ṣẹ̀ríà ò ní ká sọ̀fọ́ọ̀tì ẹ̀ ẹ mọ́ ní tọ́lu a gbọ́dọ̀ sọ̀fọ́ọ̀tì ẹ̀ kódà ẹ̀ gbọ́dọ̀ fún ẹ̀ gbọ́dọ̀ fọlọ́ tí ṣọ́ọ̀bù yìí kódà ṣẹ̀ríà ní ẹ mọ́ gbàánú ilé yìí ṣùgbọ́n àwọn kan ti gbàánú ilé bóò ni ò sí ní mutí mọ́ bóò ni ò sí ní ta ọtí mọ́ ẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ bóò ni òṣè ní máa ṣe sìnà mọ́ ẹ lọ́wọ́ lórí ẹ̀ bóò ni òṣè ní máa ta tẹ́tẹ́ mọ́ ẹ kọ́ lọ́wọ́ lórí ẹ̀ kìí ṣe pé ẹ̀tọ́ wa ràn lọ́wọ́ tó fi àwọn ìyá olórí gbogbo sí agbọ́dọ̀ gbogbo ilé yìí nínú ẹ̀ ṣẹ̀ríà tó wá gbé àwọn ìbàdàt àwọn ìjọsìn kalẹ̀ ṣe ẹ̀rọ àwọn ìjọsìn tí Islam gbé kalẹ̀ ó yàtọ̀ sí gbogbo táwọn èèyàn kà kó jọsìn jẹ́mọ́ ẹ̀jọ̀ máa bọ́ sínú Ramadan sí ibi ìbàdàn máa fi gbọ́ Ramadan ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ mẹ́ta wá fún wa láyé jama nínú ìbàdàn ìlà wà tí wọ́n ti máa ń sọdún eégún bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ sẹ́yìn báwọn tó ń sọdún eégún ìjọsìn kan làwọn náà làwọn ń ṣe èmi ti fojú ara mi nígboro àwọn pankẹ́rẹ́ pankẹ́rẹ́ ọ̀sẹ̀ kò tún gidi yẹn tí máa ń gùn tí ó fẹ́ kó láti bí ìdóbẹ̀rẹ̀ tí ó kí pọ́pọ́ ní ọ̀nà oríta mẹ́rin lọ sọ́nà bíi kí ló kọ rẹ̀ téèyàn bá lọ ná wọn òpó nǹkan kan yẹn ní àárín yẹn èèyàn lè gba abẹ́rẹ́ náà wà ní tí wọ́n sọ ìjọ yẹn àáfà bọ́ ìyẹ ọ̀wọ̀ ewu. a ni wọ́n ń kó ẹgbẹ́ ààbò ìkan lùlù ọ̀jẹ̀ tẹ̀mí gbogbo ẹ̀yìn ẹ̀ ti lé àáfà ọmọ sókò tẹ́lẹ̀ ìbájá kí wọ́n fún lẹ́gbàá fọ́ọ̀tì fòkó mutí yóò ní sẹ̀rí ọ̀dà tó bá jẹ́ kó ṣe sì náà ni tán fún lẹ́gbàá hundred yóò lè ṣe ẹ̀rí àwòṣe kí ni o kódà ṣùgbọ́n ní ìsìn kan dáná kankan wọ́n wá fìyà jẹ láìṣẹ̀ ẹni tó ṣẹ̀ wọ́n fìyà jẹ olófin ọlọ́run ọ̀dà ìwọ ọ̀wà àṣẹ wọ́n wá ń lù áfà ní tí mò ń sọ yìí wàláì wọ́n sọ ní sórí fún mi o mo fi ojú ara mi rí ni o mi ì dẹ̀ parọ́ wọ́n sì ń kó kòbókò òbò láìwẹ̀wù lónìí ọ̀jẹ̀ tẹ̀mí ó tún ṣàbò lẹ́yìn ọ̀jẹ̀ tẹ̀mí ó tún ṣàbò ó níyé o ọlọ́run níjẹ́ ọ̀jẹ̀ tẹ̀mí ọlọ́run ní ojú túbà o tẹ̀mí ibi ibo láìsẹ̀ nítorí fi sọ lónìí ẹjọ ìjọsìn wo lọ́wọ́ àbí eléyìí ìjọba mo rò pé tí mo sọ yàbí òye òkè ẹja kò mẹ́ o àwọn èèyàn láwọn fẹ́ ṣe ìjọsìn wọ́n fẹ́ sọ ọdún àwọn wa bá ń ga làwọn sáná sí báńgà yóò di pò ní ìsìn ayéjọ́ ti ẹ̀rí nìkan bẹ wọn ò jù sókè báyìí yóò tẹ́ ẹ̀méje ó dìpẹ́ nígbà tó ẹ̀ bá ti tó ẹlẹ́ẹ̀méje ẹlẹ́ẹ̀mẹwàá wà ẹ̀rí tí ó ṣe òbí iná lókè báyìí àfà ó tún lágbára jù bá lọ wọ́n jù ní eré àwa níjọ́ kan báwọn àdúgbò dàrú mo ní kí ló dé gbogbo aráàlú wa àdúgbò ní kí la ṣẹlẹ̀ bàbá pa ó dèjì ipò àfà ẹjọ́ nítorí ọlọ ìyàtọ̀ la hypertension tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ máa gbọ́ ariwo ṣé ìyàwó ti fẹ́ gbojú wíńdò bóde ìyàwó báwọn olè ló dé ṣé ìjọsìn lélẹ́yìn ìjọba ẹ̀dá mi ni. ok ẹja tó fi yẹn lẹ̀ àwọn èèyàn láwọn fẹ́ ṣèjọsìn ọlọ́run fún ẹnìkan lọ́mọ ẹyọ kan ọwọ́ á fún ọlọ́mọ méjì ọlọ́run fẹ́ sọ̀rọ̀ méjì ó ṣe òkúrú ó ṣẹwà ó ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní ẹ̀dùn olóko ẹ̀dùn yàgbàdo ẹ̀dùn wọ́n wá ń gbéra wọn sálẹ̀ wọ́n wá ní ẹlẹ́mìí fẹ́ sọ̀rọ̀ àbẹ́mi olúwa ní kò wọ́n sọ̀rọ̀ wọ́n wá ní tanikini kan bí o wọ́n ní ẹ fún kinní kan o dẹ̀dẹ̀rìn ẹ wá kókòkò tó dáa kẹ́ ẹ ṣàbò ẹ̀mí burúkú ọ̀sà lọ́la rẹ̀ jẹ́mọ́ ẹ̀jọ̀ séjọsìn ní kágbára dálẹ̀ ká máa wíwì kúrì lẹ́nu ìjọsìn kan ìyẹn kó báwọn mùsùlùmí kan náà tí wọn ọmọ ti ń jẹ́jọsìn táwọn náà lẹ́mìí gbé àwọn ẹ̀mí ègbé mùsùlùmí o jàmọ́ ẹ̀jọ̀ ẹja gbọ́miyé ẹ̀mí ò kí ṣe kí ni ẹ̀mí ègbé mùsùlùmí gidi ẹni tẹ́mi bá ti ń gbé àǹjànú ti fọwọ́ wa o ẹ bá lẹ́mìí o àǹjànú burúkú ní o ẹ wá jábọ́ Islam à ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ màá bọ́ sórí àwẹ̀ ní ìsìn ẹ wo bá a ṣe máa ń kírun jàmọ́ ẹni tó fẹ́ kírun yóò ṣe àlùwàlà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ṣàlùwàlà ó wà ní mara bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ajẹ́pọ̀ ọlọ́run ti wá ọlọ́run kéde o ọlọ́run mímọ́ nígbà wo bá ṣàlùwàlà tán àtòwọlé mímọ́ ẹwọ bí kálukú ṣe máa ń dùlé wà sá máa ń dùn mọ́sálásí dẹ̀ tọ́mọ bá tọ̀ mọ́sálásí ojú ẹ̀sẹ̀ láàmú wà láì mọ́sálásí lọ́dà jù ní gbogbo orílẹ̀ mọ́sálásí sò fọkàn balẹ̀ débi pé àtẹ̀yìn bá tó dáwọn ìlú ẹ̀sìn ah afa èmi lọ ájí o ọlọ́run jẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ nínú àwọn ọmọ ìyá tó lọ ájí ọwọ́ jàlábíà white fúnjọ́ mẹ́sàn-án nínú haram ìgbà tí ọ̀dùn ti twenty four seven ni wọ́n máa lò ah, àfà tọ́lẹ̀tì làwọn mọ́láṣí ti wá ń bì í ọmọ ìyá akáwá láti amẹ́ríkà ló bá dé central mosque wa ní ọjà àbá nìbàdàn no no central mosque He does not deserve it no no no no where is your standard toilet where is your dignity ah. <laughs> ọkùnrin nàìjíríà lọ́bàá wa yíké náà sí amẹ́ríkà àbí lọ́dọ̀ ẹ lọ wọ mùsùlùmí lọ́dọ̀ amẹ́ríkà wọ́n bọ̀ lẹ́nu pé tó bá pe ìran kò sí fọ́ọ̀mù àdìsọ́ọ̀bù ẹnìkan ládùúgbò lọ́dọ̀ tí wọn tó bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo yín ó ti ní nẹ́tíwọ́ọ̀kì tẹkinọ́lọ́jì yóò mọ̀ tó yàrá yín gbogbo bá jẹ́ mùsùlùmí ẹnìkan ò ní fara lẹ́nìkan tẹ bá wo ìjọsìn tiwa ó ṣòwò pé ìmọ́tótó ń bẹ́ẹ̀ nù Islam ó lè faṣọ onítọ̀ kírun aṣọ tó máa yàgbẹ́ sí ọ̀wọ́rùn obìnrin ò sì lè sọ pé òun fẹ́ lọ sin náà kọ́ wá wà ní òògùn ẹwà wà wọ́n lè jọsìn náà ẹ obìnrin pátá lásán mo lórí nẹ́ẹ̀tì láìpẹ́ yìí tí wọ́n lé obìnrin kan bóde ní chọ́ọ̀chì pásítọ̀ ní bóde kí aṣọ burúkú lọ́wọ́ aṣọ rádaràda òun lọ́wọ́ mo ní yẹ́sì káwọn pásítọ̀ ṣe bá àwọn obìnrin náà obìnrin olórí aṣọ burúkú wọn bá ń sára ojú kéèyàn wá wọn pátá lásán ojú ó ti wọ́n gan náà bó o lọ́sẹ̀ máa wọn pátá lásán bọ̀ wá sí mọ́sálásí ilé ọlọ́run ẹ wò ní ìsìn ibo obìnrin tó yẹ pé pátá lásán ni máa ń wọ̀ tó bá ti ń bọ̀ wá kí òjò máa kí ní òsè yóò wá wọṣọ ẹni ọlọ́run yóò wá borí sẹ́wọ̀n kó tí o pé ẹ̀sìn tá à ń ṣe seriousness yé kí ni o wà bẹ́ẹ̀ ìyẹn la ṣe gbọ́dọ̀ dúpẹ́ pé adúpẹ́ tá a jẹ́ mùsùlùmí. gbogbo ọ̀rọ̀tọ́ bá tún wá mú nǹkan míì mọ́ síláàmù lọ túbà. nínú ìjọsìn wa ní Ramadan Ramadan òun ló ti á súnmọ́ ìmọ̀ aládọ̀fù láìpẹ́ ìmọ̀ wá sọ àwọn nǹkan kan. bọ́lá ń ṣe gbé Ramadan kalẹ̀ ara tó jẹ́ àtúmọ̀ beauty Islam ara tó jẹ́ àtúmọ̀ ẹwà Islam jẹ́mọ́ ẹ̀ máa wò mí o láìpẹ́ yìí ẹ rí báwo ẹlẹ́ǹtì parí ẹnu òmígbà ẹ kó gbogbo pánṣọ ayé jọ àtàwọn ọmọ àjọ àwọn tó gba lẹ́ǹtì tán gba gbogbo forty days wọn à pé one percent ẹ lọ ṣèwádìí bí wọ́n sọ. Ramadana yóò bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tá a kó sí ilé ìsìn wàláhì gbogbo ayé ọmọ bàbá bẹ̀rẹ̀ yóò ní rẹsì ọmọ bàbá bẹ̀rẹ̀ yóò ní fídíò mi ọmọ. ìyá ọlọ́sàn ọmọ gbogbo ayé ní ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ torí pé wọ́n tọ́ ọba fẹ́ jọ̀sán gan wọ́n mọ̀ ní ààwẹ̀ tán ojú ta jọ̀sán àjọ̀sán gan ò ní ilé jọ̀sán publicly jẹ́mọ̀ fẹ́ ká wo ẹ wá wo rọ̀mọ̀gán náà ṣe nàìjíríà nìkan la gbà àwọn gbà nàìjíríà wọ́n gbà ní ghana wọ́n gbà Togo wọ́n gbà lọ Australia wọ́n gbà lamẹ́ríkà wọ́n gbà ní Britain wọ́n gbà ní Qatar wọ́n gbà Sudan wọ́n gbà Malaysia wọ́n gbà Saudi Arabia wọ́n gbà ní gbogbo olú ayé ni wọ́n ti gba ọ̀rọ̀ kankan. kọ́dá sí ìmáàmù tí ọba gbà rẹ̀ àwọn ìjọba ìmáàmù àlẹ́ kírun lẹ́yìn yìí o wà lẹ́ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ òun ìgbàlẹ́ǹtì tí wọ́n tó máa jẹun ẹ lè fi Ramadan wé àwa síríọ́sì pẹ̀láwẹ̀ tiwa torípọ́lọ́ ló ṣe lọ́rọ̀ yẹn kì í ṣe pé irọ́ kan wà lẹ́ọ̀lọ́ ọlọ́mọ àmọ́ ṣe lófin ìmáàmù tí ọba gbáwẹ̀ tó ń jẹun jẹmọ́ ìmáàmù àwọn òrùpá kìlú lẹ́yìn ìmọ̀ pásọ̀ ọmọ jẹun lásìkò lẹ́ǹtì wọ́n wà lóde wẹ́dì pásọ̀ ó tó mú nǹkan á fi Ramadan wé ìwọ tó ọ̀bà gbáwẹ̀ ìsìláàmù rẹ ní pírọ́blẹ́mù nìyẹn náà jẹmọ́ ẹ̀jẹ̀ sálàmùdùlẹ̀ ní ẹ̀sẹ̀ seriousness pé ẹyin kálukọ́ máa wọṣọ ẹ̀sìn ẹ̀ mo ní correct kí lọ́sọ ẹ̀sìn christianity kò sí gbogbo ṣé ìjáàbù ṣé sùkúrù nìkan làwọn ọmọ tí wọ́n ti ń lò ìjáàbù ọmọ wa aná lọ ọjà wàlẹ́ yóò borí ọlọ mọ́sálásí yóò borí ok correct ẹ jẹ́ àwọn ọmọ mùsùlùmí ló jáàbù wa ẹ̀yin christian náà wá fẹnu kò bóyá sọ kwaya chọ́ọ̀chì ni wàláyé ẹ̀ lè ṣe lọ́sẹ̀ méjì ká yóò fi sùn yé eléégún kọ̀wọ̀ ẹ̀kú wá káwọn ẹni tí ọkọ̀ súnú wa torí pàwọn sírìọ́sì pẹ̀lẹ́ sí ti wa náà bọ́wọ́ pápá àwọn ṣe jánu ọmọ mùsùlùmí ìjáàbù ṣe uniform ẹ̀sìn ni kódà tá a bá rọmọ tó ń lo ìjáàbù tó ń ṣe rádaràda yóò gbà ládà ìjáàbù ẹ̀ yóò jí rádaràda tó ń ṣe ṣùgbọ́n ìjáàbù gangan ọ̀fẹ́ kó o ṣe rádaràda ọmọ tó bá wà sáradà pẹ̀lú ẹ̀wọ̀n ló ní problem kì í ṣe ìjáàbù ló ní problem ìjáàbù is a perfect institution ẹ̀rọ àfáà kan onírúgbọ̀n ó dé fìlà ló bá ṣe rádaràda irúgbọ̀n rẹ̀ ló ní problem òun ló ṣe kí ni o òun ló ní problem jẹ́mọ̀sẹ̀ tí wọ́n sọ yàbí òye Ramadan yẹn wá rè Ọlọ́run wá gbé wá lọ́nà tó lágbára yá ayú alẹ́dínà àmànú kùtìbà àlẹ́ ìkòmò síyá ìtí Ramadan fi àtọ̀ sí lẹ́ǹtì àti bírẹ̀tì lọ Ọlọ́run lè gbẹ̀gàn mo ṣe Ramadan lọ́rọ̀ yẹn kàmà kùtìbà alẹ́dínà kọ́bílẹ̀ kó làálàá ìtọ́nà sí ní àmọ̀ ìbàdí ìbẹ̀rù ọlọ́run wà dé jama kí ni wọ́n fàbẹ̀rù ọlọ́run ìdájá àrọ̀mọ̀dán futihat àbíwábù lè jà náà wàgúlè kọ́ta àbíwábù náà wọ́n sì lẹ́kùn àlùjẹ́ náà wọ́n ti lẹ̀kùn náà kí láà fi wá mọ̀ pé seriousness ń bẹ nínú Ramadan gbogbo mùsùlùmí ayé wọ́n wà máa jẹ sààrì wọn ò ní jẹun lọ́sàn-án ó tó di kí ni o burúkú shams tó rùn bá wọ̀ ẹ wá jẹ́ sáré kílẹ̀ àgàgà láàrin ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹ ti wọ́n sùn yàrá mùsùlùmí náà nù ẹnu wa òkò ẹnu wa kò àwọn èèmú déètì ó lè fẹ́ ṣe déètì wí ẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́run kí la fi máa bẹ̀rẹ̀ àwẹ̀ bàbá nígbà tí bí wa ṣe kó sùn ni ṣé èmi ni mò ń yọ oṣù mọ́mì mi ló yọ oṣù bàbá mi ló yọ oṣù ó sì á fi ẹ̀sìn oṣù ẹ̀sìn déètì má fi ewé ra wọn náà ti ní déètì máa wò ní ìsìn tó o bá wò láàrin Ramadan ọdún kan sọ́dún mi eré tí jíra àti Gregorian calendar bí ìjọ mẹ́wàá síjọ́ mọ́kànlá difference wọ́n ń ṣe kí ni o lọ́wọ́ last year around the May twenty something la bẹ̀rẹ̀ Ramadan kí ni o last year ó ti jáwé ẹ̀yìn lọ́dún yìí ọdún tí bọ̀ yóò tún jáwé ẹ̀yìn torí pọ́nà ló ń di déètì àwọn oṣù sánmọ̀ làwa fi ń gbáwẹ̀ àìmú déètì ilẹ̀ ó sì á fi tọ́jọ́ pọ́nà ní di déètì ẹ̀wé tá a déètì ẹ eh, eh, náà àwọn sórí kìí ṣe pọ́blẹ́mù ní Islam ọ̀sẹ̀ láyé ànábì wa Muhammad sasana difference ìjọ kan náà ni máa ń sábà wà even ní ìsìn Nàìjíríà ọlọ́wọ́ àṣàrò àti present sultan láti the last four five years ìjọ kan náà là ń gbàwẹ̀ ìjọ kan náà là ń tunu àfàwọn tó ń lò fẹ́ ló kù the present sultan ọlọ́run fún bàbá yẹn kọ́ lọ́sàn wẹ́lẹ̀ sọ̀rọ̀ is really working and trying mo wà ní conference tá a ṣe lábùjá pẹ̀lú sultan Sokoto I was part of the people tó tán invite síbẹ̀ bàálù ló gbé ara ló gbé abọ̀ sultan Sokoto ló sponsor rẹ̀ wà láì hòtẹ́ẹ̀lì lánàá tá a ṣe conference yẹn sultan Sokoto báyìí wà mẹ́ gbogbo alájọ tẹ́lá wọ̀ tá a bọ́ra rọ́ tá a ṣe gbogbo ẹ̀ wọ́n bá ṣe pé mùsùlùmí ilẹ̀ Yorùbá wà láì àwọn èèyàn wá láti ilẹ̀ Ìgbò ṣé tí wọ́n sọ yé sultan is trying pé àdìsẹ́ ní ìṣẹ́wọ̀n dábẹ́ ẹ bá ń lò fẹ́ lórí ayé ti dáyé fóònù ayé íńtánẹ́ẹ̀tì àròsù àròsù ní ìsìnkè é ṣe tó rújú mọ́ ẹ bá lò fẹ́ ló kù káàtì wà ní pé ìfò kan difference jọ kan wá wà èyí ọ̀hún àfẹ́ẹ̀tì Ramadan náà káláwọn kan bẹ̀rẹ̀ wẹ̀sì àwọn kan bẹ̀rẹ̀ tọ́ọ̀sì lábẹ̀rẹ̀ kí ni wàhálà ilé ayé rẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ ní tọ́ọ̀sì àwọn kan bẹ̀rẹ̀ Friday wàhálà àjọ kan tó bá ráwọn tó bẹ̀rẹ̀ wọn ò lò fẹ́ẹ́nu àwọn kan lóṣù àwọn kan ò sé kí ni wọ́n rí information dé ti gbọ́ àwọn kan kò dé ti gbọ́ àwọn kan etí máa sọ fi Muslim náà nù àní mọjọ́ tá a wò ó ṣe mọjọ́ tí ìwọ lọ́lọ́run ni àwọn pé tọ́yẹ kó o ní ah etí mọ̀mí ṣe máa ń dùn pé mọjọ́ mùsùlùmí nù àwọn èmúdẹ́ẹ̀tì ilẹ̀ àjàmọ́ ah, ẹ̀gbọ́n tí mò ń sọ yé àwọn kẹfẹ́ àwọn sọ aláwọ̀ tí mò ń sọ̀rọ̀ àwọn kírísítàlì ọmọ ń gbé sí ọ lẹ́nu wọn àmọ́ sọ ìjọ tí kan sọ ọ́nà mọ́tò mọ́kẹ́ ju bọ́ọ̀bù sáàrin wọn ni àfà ó ti dákẹ́ nu ó ní ẹ̀wọ́n máa sọ tẹ́ẹ̀nì máa ń pè mo ní àwọn èmúdéètì ilẹ̀ oṣù tọ̀dún mo ní gbogbo ẹ̀mọ̀ tó sùn ti máa yọ ó ní sánmà ta ni wọ́n yóò sùn ọlọ́run táwa fi bẹ̀rẹ̀ ọlọ́run ló di fáwa kì í ṣe déètì wọ́n àmọ́ sọ́ọ̀kì inú mọ́tò ẹni tí wọ́n àkójọ tí wọ́n kù bẹ̀rẹ̀ àwẹ̀ náà ní ìsìn àwọn kan ní rẹ̀ẹ́sì ni àwọn kan ní tọ̀ọ̀sì ni àwọn kan ní jímọ̀ ni kí ni tiẹ̀ ń bẹ̀ ṣé wọ́n lọ́lọ́run ni ṣe wọ́n lọ́run làwọn fẹ́ sìn ẹ̀yìn àwọn a sì láwọn olórí ayé tẹ̀tẹ̀ ayé rédíò ayé tẹ́lì ayé facebook ayé whatsapp ayé instagram ayé twitter tẹ́pẹ́ tẹ́pẹ́ rúṣù sáwọ́dún lójú ẹsẹ̀ ní ìsìn a ti mọ̀ nàìjíríà kò lè pèsè ẹbí márùn tá a fi mọ̀ nàìjíríà kan lóṣù breaking news ó ti rí saudi eh, moon sighted in so in those countries qatar malaysia láti àbúgbẹ̀ lamẹ́tọ̀ lórí internet àfẹ́ntì ìbá sí internet person bọ́ọ̀lù ọ̀bá ọ̀bá lórí íńtánẹ́ẹ̀tì gan ayé ti dáyé rédíò voa bbc gbogbo ẹ̀ tó bá ti láwọn fóònù kéékèèké tó ń gbé kí ipò bàbá gbọ́ yorùbá haúsá o oríṣiríṣi station lọ́wọ́ ọ̀gbọ̀n tó bá rọ́ọ̀sù ní ìsìn ó sì á di wàhálà káwáti ẹ̀ lọ́rùn àgbọ̀ àwọn kan bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kan àwọn kan bẹ̀rẹ̀ tó wà láìpọ̀ àfẹ́ẹ̀tì Islam ara pé Islam ẹ̀sìn Ọlọ́run nìyẹn kì í sẹ́sìn déètì jẹ́mọ̀ sẹ́ni tí mo sọ yà bí òye èyí ó kọjá ìkankan tí mo fẹ́ clear ẹlẹ́kejì sẹ́wọ́n ní Ramadan fíìlì xeyrùn kẹfì wà láì orí tọ́pọ̀ lọ́wọ́ àwọn Ramadan àáfàá ṣàlàyé fún wa nínú àwọn tíra táwọn àáfàá ti kọ wọ́n lẹ́ńtọ́ lọ́wọ́ bá ní kí Ramadan sojú ẹ̀ tọ́lọ́run dẹ̀ fi ṣe kòǹgẹ́ láìlátùlẹ̀ kọ́dìrì ọlọ́run máa ṣe lóore o ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀ ọlọ́run ní láìlátùlẹ̀ kọ́dìrì khairun min alf òru láìlátùlẹ̀ kọ́dìrì lóore ju ẹgbẹ̀rún oṣù lọ that is a three years plus téèyàn bá ṣe kòǹgẹ́ láìlátùlẹ̀ kọ́dìrì mẹ́wàá nísẹ̀mí ayé ẹ̀ wọ́n wàá kọ́kọ́ fi over eight hundred years sin lọ òun ni ọ̀dẹ̀ tí ì inflate price iṣẹ́ wa ni kí ládàá wọ́n ó lè pọ̀ gan-an lọ́dọ̀ ọlọ́run ṣé wá rí tó bá ti ń bọ̀ àwọn àǹfààní tọkọ kan wà ní ká máa dunnú gbogbo ẹni tó ẹ bá ti rí tínú ẹ máa ń bàjẹ́ títọ́ ọlọ́run bá ti ń bọ̀ kì í ṣẹni ọlọ́run nínú ẹ̀jẹ̀ á ń bàjẹ́ òun ò ní máa jẹ oúnjẹ nìkan ni wọ́n rí nínú oore tó wà nù àwẹ̀ oúnjẹ nìkan ọlọ́run forí tèmi náà tẹ́lẹ̀ èèyàn mélòó ní jẹun ọ̀sán náà mọ̀ ní ìsìn wọ́n wà náà kọ́ lọ́pọ̀ jù ní ọ̀jẹ̀ sàárì ó sínú kí ló kù oúnjẹ ọ̀sán ìjọ òru ti jẹ ọ̀sán káyìn wà lẹ́ẹ̀ máa ń sà èèyàn mélòó ní jẹ ọ̀sán ẹ̀já sóòótọ́ ọ̀rọ̀ gan fúnra wa gan ṣùgbọ́n kájà nípa ọ̀rọ̀ àrò jẹjẹ lóòótọ́ ó lè mú mi ṣùgbọ́n òtún lè mú nínú àwẹ̀ for thirty days or at most ẹ wá wo iṣẹ́ tí medically gbogbo ẹni tó bá ń gbàwẹ̀ àlàáfíà máa ń tó wọn ẹ wọ́n ní ìsìnkú ẹ̀ bá dé àwọn èèjì kan wọ́n ní ọ̀gbọ́dọ̀ jóúnjẹ báyìí ọ̀gbọ́dọ̀ jóúnjẹ báyìí kò gbọ́dọ̀ jẹ oúnjẹ báyìí toró oúnjẹ gan ló ń dá ọ̀pọ̀lọpọ̀ àìsàn sí ala bó oúnjẹ ṣe láǹfààní láìsàn aburú náà tó ń bẹ mi oúnjẹ ẹ wá wo téèyàn bá ń gbá àwẹ̀ ó lè wà completely devoted to Allah ọkàn rẹ̀ ọmọ wà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run fẹ́ ká sórí rẹ̀ ìkan nìyẹn ló ta gbọ́dọ̀ gbòye nínú àwọn nǹkan míì táwẹ̀ tó dé anábìsọ̀ sálà ó jẹ́ kó yé wa wípé gbogbo òru ojoojúmọ́ wọ́n máa bọ́kùn náà lọ́rọ̀ èèyàn tí ó dé ní seventy thousand tí wọ́n mọ̀ dọ́mọ àlùjànnà tí wọ́n kó lọ́mọ náà kò sínú ní oṣù mọ́kànlá yòókù bóò wọ́n sì máa pé ní sínú tọdún ọlọ́run jẹ́mi ọwọ́ náà wà mẹ́ tọ́ba ní rọ́ṣẹ́ ráṣì ó ayérayé o o tó wọn náà máa àlùjànnà náà ní tiẹ̀ o sóríire àbí ìsóríire sọ́wọ́ yẹ kí máa bínú bí máa sóríire ayérayé Ramadan nìyí. ìnàlì sọ ìm ìdàfẹ́ torí ìdàwátà làtọ̀rọ̀ àdúrà tá a bá ṣe nígbà tá a fẹ́ sí gbígbà àdúrà gbígbà àdúrà ń bẹ lásìkò tọ́ gbígbà àdúrà ń bẹ lóru a tún rí gbígbà àdúrà nínú Ramadan ìyẹn nìkan tó kọ́ Ramadan náà pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ as-salawatul khams ànábì àsàlà ló sọ bẹ́ẹ̀ wal jumu'atu ila al jumu'ah wa Ramadan ila Ramadan mukaffiratun lima bainahunna níbo bí ìnìjítúni bá tilẹ̀ kàbáyé má làm tẹ́kṣà kàbáyé téèyàn bá ti lè sára fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rọmọdọ́nà kan sí mi ọlọ́run fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ tàbí ẹ̀fẹ́ kọ́lọ́run pẹ̀sẹ̀ òun rẹ wọ́n wá oṣù tọ́lọ́run pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ mọ̀ èèyàn wá ń banújẹ́ fatúbù fatúbù àbí ànáfsà ẹ̀yin èèyàn ẹ máa dunnú ẹ jẹ́ kí inú yóò dùn tí rọmọdọ́n bá ti ń bọ̀ inú wa ọkọ̀ máa dùn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ká túbá ní gbogbo ẹ̀ṣẹ̀ wa àtọ́gbọ́tò náà sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ń ṣe tí ọ̀dá ẹnu bí rọ̀mọ́tọ́ kù sí ká túbà lọ́dọ̀ ọlọ́run a lè wọnú àwẹ̀ rẹ ní tọ́lọ́ ti foríjìn àforíjìn yóò tàn wá pọ̀ sínú àwẹ̀ ẹlẹ́kẹta gbogbo ẹ tó bá jẹ rọ̀mọ́tọ́ sọ̀rùn ní ọdún tó lọ kó lọ sán ìyá wa Aisha rọ̀dí aláàyàn nínú àdìsí sọ̀rọ̀ Bukhari ó lóun a máa jẹ rọ̀mọ́tọ́ sọ̀rùn lẹ́sìn tọ́jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ sánú ṣàbán ìwọ tó ọ̀bà wá rí san tí rọ̀mọ̀bọ̀ mi fi bẹ̀rẹ̀ tó wà lọ́ àlà àrínú àwọn onímọ̀ta nípa olùsì ìyẹn lè san fídíà téyìn ó fún olùsì ní kéde oúnjẹ ṣùgbọ́n tó dáa ní ká má gba àwẹ̀ ká má sọ̀rọ̀ adẹ tí ò ní gba àwẹ̀ torí pé wà á ni o ló wa ní ọ̀dọ̀ ni pé gbogbo wa pátá àwọn irinṣẹ́ tá a káti pèpè ààrẹ ilẹ̀ báyìí sẹ́ẹ̀rí kò sí tuntun kankan nù rọ̀mọ́dọ́nù gbogbo ń tà ń ṣe tẹ́lẹ̀ náà wọ́n ní a mọ̀ sínú àwẹ̀ kákẹ́jì ó ṣe kí ni o kájí ó pọ̀ sí báyìí ní ìsìnkú àwọn mọ́sálásí ó yẹ ká ti máa múra àwọn àlejò tá a gbà lẹ̀ báyìí àwọn àgé wa ó ti pọ̀ sí tọ́jọ́ pé ẹni la bá ń lò kẹ́ni ó ti pọ̀ sí jẹnẹrétọ̀ wa tí ọ̀dà ká tún ṣe ẹ́ńjìnì gbogbo ẹ̀ ó ti wà sẹpẹ́ individu àwa náà nǹkan tábẹ́ kúránì rẹ bóyá ó ti ya lọ́ra tuntun kò tí yé ní ìsìn prayer mat tó fi máa jí lọ́ra mi sẹ́yìn pẹ̀lú tí wọ́n ń bí ilé ìlọ twenty four iná máa wà so pé náà máa wà àti lọ wá torchlight ilẹ̀ so ètò ọmọ fi bátìrì sí ètò ọmọ ṣáàjì tó kórìsì méjì torí pé odidi jọ́bẹ̀ táwọn lè má mọ̀ná dé ń gbà mí ọkẹ̀ tí ń yàtọ̀ díẹ̀ díẹ̀ ni so ń bàbá ra ìtọ́ ọmọ ṣáàjì tó máa ṣáàjì ẹ̀nu àwẹ̀ so ó tọ̀ra oníkéni o bátìrì tó fi máa ráyè sẹ́lọ̀ oníkéni o òru tó fi máa tìlàwà tó fi máa ṣàdúà jàmá kò tí yé gbogbo àwọn nǹkan tá a máa lò fún ìjọsìn nínú àwẹ̀ ká ti wá lẹ̀ bákan náà nínú táwọn àáfàá lọ́kàn wa ni wípé ọ̀dọ́ òdù ìwọ tó bá jẹ gbèsè lọ́sàn gbèsè ọ̀dà púpọ̀ kéèyàn mọ́ wọnú Ramadan lẹ́ni tí ó jẹ gbèsè àfi ẹgbẹ́ yìí ò ní èèyàn lágbára àti ẹgbẹ́ gbèsè yẹn ṣùgbọ́n àwọn gbèsè tó lágbára àti san ìwọ ìyá tí ń bẹ ládùúgbò yìí ọ̀rá ta two fifty lọ́wọ́ 250. ń dí òní lọ́sọ two fifty ẹ̀ ìwọ jẹ́ two fifty ẹnìkan jẹ́ one seventy ẹnìkan jẹ́ one thirty ẹnìkan jẹ́ ní one ten ìgbà tó sí owó ẹ̀jọ́ ọ̀nà three five wà láì tọ́lá bá three five ọ̀rá ta ní oríta mẹ́rin. jẹ́mọ́ gbogbo àwa tá a bá nílé iṣẹ́ ẹja sanwó àwọn workers wa ìwọ orú tó dáa jù báyìí ìwé ìwọ tó bá jẹ́ mùsùlùmí Ramadan máa bẹ̀rẹ̀ bí around the on the 15 kilo per 16 or 17 ìtọ́ dáa ni pé bí rọ̀mọ̀dọ́n ṣe sọ́wọ́n bíi tuesday wednesday irú àwọn tá a bá nílé iṣẹ́ ẹ̀kọ́ san half salary fáwọn staff yín náà nínú owó may kò yẹ kẹ́ ẹ jẹ wọ́n lé bì báyìí kẹ́ ẹ wá san half fún wọn nínú owó kémobe o may kán rí yóò bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà wẹ̀ bá tán parí wọ́n rí yòókù gbà wọ́n mọ̀ níbi ṣe kéde ìtumọ̀ àwẹ̀. tàbí ọ̀bà ti sọ fáwọn ìjọba tí ń darí ẹ sanwó àwọn òṣìṣẹ́ ta ló ta làáfà ìjọba tó fáwọn ìjọba náà wọn ì àáfà àwọn ìmáàmù jímọ̀ wo àbí àáfà sẹ̀tẹ́rì àjọyọ̀ fáwọn ìjọba ẹ sanwó àwọn òṣìṣẹ́ ẹ má já àwọn òṣìṣẹ́ ọ̀bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́ni tínú wọn máa bàjẹ́ tọ́lọ́run náà fẹ́ẹ́ ṣe wọn kò sàdúrà fẹ́yìn ìjọba náà tẹ́ ẹ bá ṣe gbogbo eléyìí gan ẹ̀ nídìí campaign pé ẹ fẹ́ lẹ́lẹ́ẹ̀kẹjọ ẹ mọ̀ lọ́rọ̀rùn jẹ́mọ́ ẹ bá ní sọ fún gbogbo àwọn tí ń darí ayé ẹ sanwó àwọn government workers ẹ má jẹ wọn lówó owó ń bẹ irọ́ lẹ̀ ń pa pé kò sówó

gbogbo nǹkan ètò ìlera dá ẹnìkan ló fẹ́ lẹ̀kẹ́ ẹ̀dógún kí lẹ́ni ọmọ lọ sí nígbà tí ti tẹ̀lé ti ń ṣe bẹ́ẹ̀ etí ìfà wàhálà ọmọ lọ náà ní pé ẹ̀ ṣe ní nà ni campaign ole olè náà ló lè ṣùgbọ́n táwa sọ ní pé nínú tí ọkàn àwọn ẹgẹ́ bí ẹ bá jẹ́ mùsùlùmí inú yín ẹ àwọn wọ́kàsí ẹ jẹ́ kán fi ìdùnnú bẹ̀rẹ̀ àwẹ̀ irú wọ́tọ̀ ọjọ́ kan náà rẹ nú ìyàwó ìwọ

sẹ́ǹgbélé ní ti ẹ̀ nǹkan tayọ́ ọmọ sí rọ ó ní gbàgbọ́ sí wà láì nìkan kọ̀ jẹ́ náírà gan kọ̀ dẹ̀ sí láìsí agolo kan tí jẹ sáré kò ní kò ní kan lé ó sì níyàwó kan lọ́mọ márùn ẹ̀ wá sàánú ẹ̀ láìsí kóńgò márùn ẹ̀ gbé lọ fún kg ten kg ẹ̀ gbé lọ fún òun náà fi máa sáré tẹ́ ní ẹ ọlọ́run mọ̀ sí dáadáa fẹ́yìn náà gbogbo táwọn olówó sáwọ́dí ṣe nìyẹn tọ́lọ̀ bàbá lẹ́ka sówó wọn jẹ́mọ́ káwọn náà láàánú àwọn èèyàn alágbáfẹ́ ká ṣe òun ni nínú rẹ̀ náà ni pé ká gbìyànjú gbogbo ẹni tá a bá jọ ń jà ká parí ẹ̀kẹ́ rọ́mọdán tó rí àdìsí àrùn bí àsálà ń bẹ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tọ́lá bí lóbi ọ̀sán tó bá ti di ọlọ́run ní káwọn mọ̀lẹ́ká wọ ọkàn kùlùbìlẹ̀ ìbáàdì wọ́n wọ ọkàn àwọn ẹrú sí ọlọ́run

bẹ́ẹ̀ náà mọ̀kàn sọ́nà ìjà àìgbọ́rẹ́ níyé ń bẹ láàrin wọn àti parí ẹ̀ ibo èyí ṣe rọmọdán nìkan ó tún bẹ́ẹ̀ náà àdìdì mi gbogbo ọjọ́ monday àtọjọ́ tọ́sídẹ̀ẹ́ alaamal tòrọ̀dúnlẹ̀ yọmọ lè dẹ́wà làkàmìs wọ́n máa ń kó sẹ́rí lọ ọ̀dọ́ ní monday tọ́sídẹ̀ẹ́ wọ́n máa wá foríjà àwọn èèyàn àwọn méjì tàmá bára wọn jà ṣẹ̀rí ọ̀fẹ́ ká máa bára wa jà gbogbo ẹ̀dẹ́ ẹjọ́ yóò di àpè lálẹ́ má bínú àbúrò mi sòjà parí ẹ̀ sílẹ̀ àbí sọ̀yọ̀ bí sinmi lọ́la káwọn fi ìjà bẹ̀rẹ̀ kẹ́ni ọ̀mọ̀gán ọkọ àtìyàwó ẹ̀yin náà ìgbéra yín yókù lálẹ́ gbogbo tí ń fàjà wa látijọ́ ìjà àti ẹ̀yìn ẹgbẹ́ ṣéyàwó kẹta tí mo fẹ́ lé náà ni má bínú mo ti fẹ́ mo ti fẹ́ jẹ́ kí lè yàn ọ lọ́wọ́ èyí ò ní ká tọ́pọ́ níjọ́ kan tó ṣe báyìí sí mi má bínú mo apologize ìwọ ìyàwó náà ọkọ rẹ̀ ń bínú sí ọ ah, olówó mi ọkọ àwa mẹ́rin ẹ èyí ò bá tó tán ọmọ bàbá rẹ ṣe kí ni o ó ń bínú sí ọ ọmọ mi bàbá rẹ bàbá mi ẹ má bínú kódà kó rò pé wọ́n lọ jàre ìwọ lọ jẹ̀bi èyí ìjà lọ́dọ̀ bàbá èèyàn bàbá mi ẹ má bínú ọ̀rẹ́ méjì ẹ̀ ń fa nǹkan láàrin ara yín ẹjọ́ ọ parí ìyá kan tó lóò ní bárajà bá ládùúgbò mi náà torí ọlọ́mọ bárajà màmá mo ti gbọ́ wá sí owó tí ní ìbáyìí rajà ṣùgbọ́n ẹ má bínú ìbáyìí jà mọ́ kí ni èlò ni ẹ̀ ta kúlíkúlí èlò lẹ́ẹ̀fẹ́ pa tó bárajà mọ́ bẹ́ẹ̀ ní kankan jà ẹ ti bá wá bá wọ́ ọjà òun ló ní ìwọ gbogbo ẹ̀ tó bá rí kọ́sí ọ̀foríjì wọn torí tọ́lọ́ mọ́ gbé inú méjì wọnú Ramadan láníyàn pé gbogbo ẹ̀ tó sí ọ ìwé ẹ̀ tó ti kú nu wọn òforíjì kọ́lọ̀ wọn lè ṣe kíni o kò lè foríjì àwa náà bákan náà nínú tá a gbọ́dọ̀ gbàgbé ní ọ̀dọ̀ tí wá ń bí a ní pírọ́blẹ́mù kan tí Ramadan bá dé a máa ń fowó lé ọjà unnecessarily a kẹ́ inflate price àwọn goods nígbà táwọn ìlú bíi Saudi Arabia bíi Dubai bíi Emirates bíi cotton táwọn give discount nínú àwọn ọmọ ìyá wa tó ń ṣe business aláwọn kan tó ń pé inú rọ̀mọ́tọ́nù lọ́mọ ìrajà tó rẹ́ mọ̀ pé ọjà táwọn rà extremely cheap fóònù lápẹ̀rẹ̀ tó jẹ́ pé báyà ńgbà tí ò sáwẹ̀ tó o bá ṣe sówó nàìjíríà ní ìsìn bóyá tó o bá là lọ́hùn twenty thousand lọ bá dé ìwọ ọ̀tà ní fourteen bíi tó o bá lọ́dọ̀ wọn rọ̀mọ́tọ́nù fifteen lọ́ọ̀bà sẹ́yìn kó tó bá jẹ́ profit five thousand kan báwọn náà àwọn ọmọ ìyá wa lọ́mọ ìrajà láwọn ìlú tá à ń sọ nínú àwẹ̀ téèyàn bá ti ní millions of naira lọ́wọ́ lẹ́yìn owó bàálù tó yọ kú ọ̀rà ọjà ní cheaper prices tó dáwọn rí sí pé you sell more you earn more profits àwọn rí sí pé you sell more you inflict injuries upon people mentality wa nàìjíríà ọlọ́run kẹsàn-án ló wà nínú ọjà àtẹ̀wọ́ ọmọ ọkọ̀ nígbà yẹn lọ ìyá tí ń ta láìsí níjọ́ tí ọ̀sáwẹ̀ akọ́bàgbèrè lọ́ntà lóṣù agiri ló fi ń bags wàhálà Ramadan dé láàrin ọjọ́ méjì ó ti ta bags mọ mọ̀yà tí ta ráìsì tó sí ibi tèmi ń gbé Ramadan kújọ́ méjì mẹ́ta báyìí àáfà wọ́n mọ̀ já ráìsì ni wọ́n já báyìí ojú ẹsẹ̀ náà kódà ó ti àbí àáfà bò mo ní àwọn òdiwọ̀ ẹ̀sẹ̀ ra ráìsì tọ́lá bẹ̀rẹ̀ báyìí ó kéré bags tọ́ra rà ìtàkùn fáwọn sáfù àtàjọ́ ṣiṣẹ́ ìtàkùn fáwọn kọ̀ọ̀kan ládùúgbò ìjọ wo láti bọ́ ọ̀rá rú ẹ̀kan yìí tí ìbá sáwẹ̀ ó ń karosíìnì onígáàsì eléko aláta ẹ mọ̀ fowó lé ọjà ẹ mọ̀ jẹ́ akọ lẹ́tà sí ìbínú ọlọ́run ẹ jẹ́ kí nǹkan rọrùn fáwọn èèyàn náà wẹ̀ ìtẹ́ bá rí bẹ́yìn náà ibi tẹ́ ẹ ti rà wọ́n price tẹ́ ẹ bá fi lé kọ́ wà níbàámu sí kíni o wíwọ́n rẹ̀ ọ̀nra eléyìí ní fifty naira tẹ́lẹ̀ lápẹẹrẹ ìwọ́n tà ní seventy naira ó débi tó o ti ń tà di fifty naira èlò ló lé jẹ̀mọ́ five naira ìwọ́n wá sọ di hundred naira ah, ah, kí ló dé tà ní seventy bọ́ one fifty ó di fifty five mọ̀ tà seventy five tó extra twenty naira lé náà bẹ̀rù ní àwọn èèyàn nínú nínú nǹkan tó wá kàn ká nípinnu ẹ̀mí pa afẹ́sẹ̀ lọ nínú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ sábà sámú sẹ́ẹ̀rí ká níbi ásámú ti yanjú ọlọ́run forí jèmi o kèsè ló àwọn ásámú tá à ń kí ń bì láwọn kí o láwọn ìlú tá ti yanjú ásámú téyì ó lo wákàtí kan wákàtí méjì kèsè ásámú múdé àmọ́ta ni Allahu akbar Yasin Allahu akbar kèsè ásámú ṣùgbọ́n tó tá a bá lè sọ ní wákàtí kàbọ̀ wákàtí méjì ìwọ̀nba táwa náà bá ṣe ẹjẹ́ afarabalẹ̀ ká kí lílá filafẹ́ kà afarabalẹ̀ ká wàdù alafẹ́kà kafarabalẹ̀ ká ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láti kí kafarabalẹ̀ kí ọgbọ̀n ṣẹ́jú ni ṣùgbọ́n tààrà wí wọ́n fẹ́ kó gùn ẹlòmíì ò tó wá máa sá fún ọ̀bà kékeré yẹn náà kò ní bá wọn kí lásìkò yọ ọmọ rò pé mo bá kura kàkan àbí méjì yẹ́sì àmọ́ mọ́sálásí ẹ jẹ́ ká ní pẹ̀lú pé àṣẹ lọ nítòsí dáa fún wa ni pé ká máa kírun ń jẹ̀mọ́ nínú àdìfẹ́ anásọ̀rọ̀ máa ń lè kọ̀rọ̀ bí àlàyé ànábì àsàlà fún alásàmẹ́ǹtì kan pé tá a bá lè rí ṣe ọlọ́run sọ̀rọ̀ ńlá méjì fún wa ẹni tó bá lè kírun ní jẹ̀mọ́ àrùbáyìn àyàwòmọ̀ fódìdí forty days ànábì sọ̀rọ̀ ọ̀la ló ní kùtìbátìlà wù bàrọ̀ àtà bàrọ̀ àtọ̀mínà náà wọ́n bàrọ̀ àtọ̀mínà nífà sheikh al-albani wọn hà sanu àdìsí àdìsí yẹn dáa anábìlẹ̀ tọ́ odidi ogójì fi á àtẹ̀kìbírọ́tà lùlá òun àti mọ́ọ̀mù wọn jọ ń bẹ̀rẹ̀ ni ó ń bá Allahu akbar alákọ̀ọ́kọ́ ọlọ́run nìkan ṣe nǹkan méjì fún àtọ̀mínà eléyìí ò ní wà àtọ̀mínà kò ní mùsùlùmí òdodo ni ó kù sí kírun irun ṣáájú àwẹ̀ àwẹ̀ rẹ̀ ò lè wúlò fún kirun ọlọ́run máa kírun kó o tó máa gbà àwẹ̀ máa kírun jàmá kó tó máa gbà àwẹ̀ èyí oníṣẹ̀rí àfẹ́ fún wa torí pé nǹkan tí wọ́n kọ̀ béèrè lọ́dọ̀ kéde o irun ha sábùbí lábúrò yọmọ kẹyàmọ ti bẹ̀rẹ̀ amẹ́lí inú ni wọ́n kọ̀ béèrè lọ́dọ̀ gbogbo anika gbìyànjú ká mójútó wọn wa ṣáájú àwẹ̀ nínú àwẹ̀ táwẹ̀ bá tó wà lọ tán bákan náà ká wá gbogbo àwọn ba àwẹ̀ jẹ́ ààwẹ̀ kọjá àìjẹun àìmumi ó ti wà ní àdìfẹ́ ànábì sallallahu la wasallam pé mélòó mélòó ẹ̀ẹ́dì ni o mọ́nlàm yàdà màrán of nìsín mọ́nlàm yàdà qawla zuur wal amala bi falaysa lillahi haja fi ha yada ta'ama wa sharaba ẹni tí lè fi ọ̀rọ̀ bú ìwà bú ìṣesí bú ní sí àìjẹun àìmumi bá a ṣe ń wa yọmọ wo ẹran yóò ṣogbo òkúkọ dúdú sáwóró dẹ kó sí àlàyé Sunday dàgbòrú mọ́ndé ọmọ àdúgbò gbogbo àwọn eré èmi èwo wàhálà èmi èmi ìráyè wò lẹ́wọ̀n mọ́rí pósítà rẹ̀ káàkiri gbogbo àwọn eré yẹn ọba yìí mọ́ nìyí jẹ́ ó tó wá gbàwẹ̀ tó yẹ kọ́lọ́mọ́ sàskárù tó bá rí pé at worst ọmọ kùránì ká nítorí ìtọ́rọ̀ tó bọ́ọ̀tù kùránì sọ ẹlòmíì nínú àwọn ọ̀dọ́ Facebook kò sẹ́mi ayé ẹ̀ tí ó lò nínú Ramadan yóò máa dù nínú àwẹ̀ lórí Facebook lórí WhatsApp from one website to another ká sọ́ra ká mọ̀ sí tọ̀pọ̀ ọmọ kùránì ká ìwé tó bá kùránì ká máa ka kùránì ọ̀pọ̀lọpọ̀ Ìmáàmù Ṣàfi'í rahimah wọn ní kùránì sísì ní máa ka máa wẹ̀ ọmọ ọdún méje ló ti á kùránì sórí Ìmáàmù Bukhari kùránì fọ́ọ̀tì gbogbo ẹgbẹ́ náà àwọn àfáàrù tó wà táwọn àfáà kọ́lẹ̀ ìwọ́n tó bá kùránì ká máa ka kùránì lọ́sàn-án lóru wọ́n tọ́ba máa ká àmọ́ sọ̀pọ̀lọ́ pascal láìláìlọ́lá subhanallah wa bihamdi subhanallah ọdí làwọn ọlọ́kọ̀ọ́ta yìí lábìlá masalasa àbí ẹ̀sán àlọ́ masọ́lá aláàmúhàmàdì wà aláàmú ẹ̀kọ́ sẹ́lẹ̀ kájà kí tọ́lọ́wọ́ pọ̀ bákan náà ká máa ṣe tọ́rù sọ ìmì àwọn tó bá gbáwẹ̀ ká máa fún ẹ ní ìsinmi ọlágbára pure water ọlágbára dàbínò ọlágbára kọ́ra apple ọlágbára pineapple ọlágbára watermelon ẹ jẹ́ ká lawọ́ ká máa ṣe dáadáa sí àwọn èèyàn nínú kíni o nínú Ramadan káwa máa bẹ lọ́wọ́ pé tó Ọlọ́run wá járí yọ̀wé àtijọ́ ògbéǹde àkìyàmọ̀ ká má gbàgbé àti tọrọ fúnra wa ká tọrọ fórílẹ̀-èdè wa ká tọrọ fún gbogbo mùsùlùmí àgbà ńlá ayé torí pé ìsìláàmù kan ló ṣe kí ni o ni ló so gbogbo wa pọ̀ gbogbo àwọn tọ́lọ́run bá bẹ́ẹ̀ gé ọ̀là fún ká náwó síbi tọ́lọ́run àwẹ̀ táwẹ̀ bá tó lọ ká náwó wa síbi kí ni o ibi tọ́lọ́run gbogbo tá a bá wá ń ṣe inú àwẹ̀ táwẹ̀ bá lọ ká má gbàgbé rẹ̀ ká má fi tọ́lọ́run sílẹ̀ abẹ́lọ́ ọlọ́jà ṣe kò gẹ́rẹ́ rẹ̀ nínú àwẹ̀ jẹ́ àsìkò gé orí lẹ́yìn àwẹ̀ jẹ́ àsìkò gé orí rẹ táyé gbogbo sẹ̀mí ayé wa jẹ́ àsìkò gé orí rẹ ìsìláàmù wa ọlọ́njẹ́ ọmọ dá sí ìmọ̀ni wa jẹ́ ọmọ lẹ́kún jẹ́ àsòrí rẹ ayé àtijọ́ gbẹ̀dà kìyàmọ̀ rọ̀mọ̀tọ́ fọ́kẹ́ tààtì náà ẹni ọjọ́ mélòó tó kù ọlọ́njẹ́ ọba wa láyé wọn jẹ́ àrí tiẹ̀ ṣe bẹ́ẹ̀